ọlọ́run ọba bá lékè ọlá ọba tó ṣe wípé òun náà ni ọpẹ́ tọ́ sí látọ̀dọ̀ wa ọpẹ́ tọ́ sí ọba yìí láàárọ̀ ọpẹ́ tọ́ sí lọ́sàn-án ọpẹ́ tọ́ sí lálẹ́ bẹ́ẹ̀ ni ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba lékè ọlá ní gbogbo ìgbàkígbà tí ẹ̀dá bá sì ń sẹ̀mí torí wípé ìmọ̀ abẹ́láyé ẹ̀dá ìkápá ọlọ́run ọba yìí náà ni ó wà àti ìṣẹ̀mí wa bẹ́ẹ̀ ni àti ìmọ́sẹ̀mímọ́ ọlọ́wọ́n ba nìkan lọ́ba tó ṣe wípé ó lágbára lórí eléyìí ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá ẹni tó fi ń dáa jùlọ nínú gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹni tó fi ń mọ́ jùlọ nínú gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹni tó fi ń gbọ́n jùlọ nínú gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹni tó ń fi ń bẹ̀rù ọlọ́run bá alékẹ́ ọlá jùlọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá àlékè ọládá òun náà ni anabi muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá anabi kó máa bá àwọn ará ilé anabi ìkẹ́ ọlọ́run kó máa bá àwọn sàhábà anabi àti gbogbo àwọn tí wọ́n rìn ìlànà tí anabi tó fi lélẹ̀ fún wa títí di ọjọ́ kan tó ṣe pé yawmu la yanfa'u malu wala إلا من أتى الله بقلب سليم ọjọ́ tó ṣe pé owó ò ní wúlò fọmọ ẹ̀dẹ́ èèyàn eye ọmọ tá a bí ò ní wúlò fún wa àyàfi àwọn tó bá bá ọlọ́wọ́n bá àlékè ọlá pẹ̀lú ọkàn tó mọ́ tí wọ́n ṣe àfọ̀mẹ́sìn ọlọ́wọ́n bá àlékè ọlá fún ọlọ́run torí pé sábàbí ta torí ẹ̀ dọ́mọ ẹ̀dẹ́ yẹn sáyé nítorí ìjọsìn fọlọ́wọ́n bá náà ni àwọn tí wọ́n jẹjà tí wọ́n rere jẹ níwájú ọlọ́run òun náà ni gbogbo àwọn tó bá ṣe wípé n tí wọ́n gbélé ayé wọn ṣe òun náà ni wípé wọ́n mójútó ẹ̀sìn ọlọ́run àwọn eléyìí ó jèrè láyé wọ́n jèrè lálùkìyámà abẹ́lẹ́ wọn bá ní kíọ́lá kí ó kà wá náà kún wọn. bákan náà a kí gbogbo àwọn ọmọ ìyá wa tí à ń bẹ nínú àdúgbò yìí awẹ́ street pé a kú àlejò wa láti bí ọjọ́ kẹrin sẹ́yìn èyí ni ó pé bí ọjọ́ karùn-ún abẹ́lẹ́ ọ̀nba àríkẹ́ ọlọ́ọ̀ba tí ó tóbi jùlọ ọba tí ó ga jùlọ kó sàyé ìdẹ̀kùn ìdẹ̀ra kó jogún ẹ̀ sínú àdúgbò yìí àlàáfíà kọ́lọ́ọ̀ba àríkẹ́ ọlọ́ọ̀ba jogún ẹ̀ sínú àdúgbò yìí omi àdúgbò tí máa ń tòrò kọ́lọ́ọ̀ba àríkẹ́ ọlá kó má jẹ́ kí ọwọ́ àṣẹ ìtàn kó ru àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ nínú àdúgbò ìkọlọ́mbà àlìkẹ́lá kó bá wa ṣe dáadáa fún wọn gbogbo àwọn láńlọ́ọ̀dù kọ́lọ́n kó má ṣe wọ́n lófò àwọn ìmáàmù àwọn àfa jàǹkànjàǹkàn kọ́lọ́mbà àlìkẹ́lá kó bá wa dúró ti gbogbo wọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wá kọ́lọ́n ṣe wọ́n ní ọmọ alálùbáríkà ọlá títóbi ọlọ́run ọlá láhùlà wàlá kúwọ́tà ìlà bìlà ìlà àlìyé làárín pẹ̀lú torí pé gbogbo nǹkan ìkápọ̀ ọlọ́run bá lékeọlá náà ló wà a tẹ̀síwájú láti máa parí àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa tó ṣe pé a ti ń bábọ̀ láti jẹrin òun náà ni ìntàpè ní àsúnnátù ahkamuha wa aniwa'uha wa alaqatuha bil qur'an àsúnna kí ni ìntàpè ní súnna àwọn àlàyé kìíní àti sàlàyé ẹ̀ ní ọlọ́kọ̀ òjọ̀kan fún wa bẹ́ẹ̀ la mú okùnfà àti àsopọ̀ nínú ìpínlẹ̀ ńta ń pè ní súnà nínú èdè wa ni o àbí nínú ńta àgbàlérò pẹ̀lú ẹ̀ nínú ṣẹ̀ríà a sì jẹ́ ó yẹra wa wípé ńta ń pè ní súnà èdè tí àwọn bàbá wa ti ń lòbọ̀ tipẹ́tipẹ́ ni tí wọ́n a máa sọ wípé súnà súnà afẹ́ṣe súnà ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòtẹ́ yẹn kan bá sọ fún wa wípé súnà ń tó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni a rí pé irú èèyàn báyìí onírìíjú ni bẹ́ẹ̀ ni ó ń kó tànjẹ́ báwọn èèyàn ni. bákan náà a ṣàlàyé fún wa gbogbo àwọn òjíṣẹ́ tó náà bá àlíkẹ́ ọ iṣẹ́ tó náà bá àlíkẹ́ láti ran wọn. ọlọ́ni walaqad ba'athna fi kulli ummatin rasula ani a'budullaha wajtanibu taghut. ọlọ́ni a àwọn òjíṣẹ́ dìde fún àwọn ìran kọ̀ọ̀kan ìran kọ̀ọ̀kan a ní kí wọ́n máa kéde fún wa wípé ẹjọ́ sì fọ́lọ́hùn ẹ jìnnà sí gbogbo òòṣà pátápátá iṣẹ́ àwọn òjíṣẹ́ náà ni wípé wọ́n jíṣẹ́ ọlọ́run ọba àlékè ọlá fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn iṣẹ́ tọ́lọ́run ọba àlékè ọlá gbé fún wọn ni wípé kí wọ́n máa kéde ìjọsìn ọlọ́run wípé ọlọ́run ọba àlékè ọlá Allah òun lọ́ba tó tó jọ́sìn fún ọba ọ̀kan ṣoṣo tó ṣe wípé àbọ̀rọ̀ da nǹkan míì papọ̀ mọ́ nínú ìjọsìn ó fẹ́ bẹ̀ nǹkan ni ó fẹ́ bẹ̀bẹ̀ ó fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ ọlọ́run bá àríkọlá ni kò ṣe kí ni kò rawọ́ ẹ̀bẹ̀ sí. anabi muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tó fi kọ́ wa ó ní ìdá sa'alta fas'alillah ó ní ìrẹ́rú ọlọ́run ńgbà tó bá fẹ́ béèrè nǹkan kan fasalillah ọwọ́ ọlọ́wọ́n bá ní kó ti béèrè wa idha sta'anta fasta'inu billah tó bá ń wá àrànṣe kankan ọlọ́wọ́n bá àlékẹ́ ọlá náà ní kó wá lálárànṣe. àwọn eléyìí ni ọ̀rọ̀ olówó iyebíye òjíṣẹ́ ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam tóun náà ń dá wa lẹ́kọ̀ọ́ wípé ọba àlékè ọláì náà ni ọba tá a máa ń dojúkọ bánabi ṣe jíṣẹ́ yìí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì tó ti wá síwájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam báyìí náà làwọn náà ṣe jíṣẹ́ yẹn atẹ̀ síwájú látọ̀ àwọn àṣẹ tó wọn bá àlékè ọlá pa wọn ní alukur'an wípé ká máa tẹ̀lé ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní àná awo ìbáṣepọ̀ tó ń bẹ láàrin sunna àti alukur'an ó dẹ̀ yé wa yékéyéké pé ìbáṣepọ̀ tó nípa tó nípa ju ẹ̀wù rin lọ tó ṣe pé kò ṣeé gé kò ṣeé gé àlè yọkùn àlè pín sunna àti alukur'an ká pín wọn lọ́tọ̀ọ̀tọ̀ bìmánà ká máa sọ báyìí wípé alukurani nìkan lè mímọ̀ o èmi ò mọ tó tún jẹ́ hadith irú ẹni báyìí ẹni tó ṣe wípé ó ń tafà sí ìyá ọlọ́run ni nínú làákàyè kò lọ torí wípé a mú àwọn ẹ̀rí wá fún wa nínú alukurani tó ń tọ́ka sí wípé a lè ṣe láláì ṣe kí ni láláì tẹ̀lé sunna nabi muhammad sallallahu alayhi wa sallam tọba rí nínú ọmọ ẹ̀dẹ́yàn tó fẹ́ yà wá ya súnà a jẹ́ wípé àbọ̀rọ̀ máa rántí ayọ̀ ọlọ́run tó sọ pé inna shaitan lakum àdúwò fàtàkìzúhù àdúwà ọlọ́ni shaitan tẹ̀ríhùn ọ̀tá ló jẹ́ sí yín ẹ̀yin náà mú lọ́tà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ yà wá kúrò ní ẹ̀yìn nínú súnà nabi Muhammad ìtumọ̀ ẹni tó fẹ́ yà wá kúrò lẹ́yìn ànábì gbogbo ẹni tó bá fẹ́ yà wá kúrò lẹ́yìn ànábì àyàfi ká ṣe kí ni ká pawọ́pọ̀ gbógun ti rú ẹni bẹ́ẹ̀ torí pé ó fẹ́ wó òpó ẹ̀sìn ọlọ́run ba ó fẹ́ wo mọ́ wa lọ́wọ́ nìyẹn. pẹ̀lú ògo ọlọ́run á wo bíi méjì nínú àwọn ọmọ òdù tó ń bẹ níwájú wa òun náà ni ká wo mina samarat itiba isunat nabi sallallahu alayhi wa sallam àwọn sàmọ̀rọ́ọ̀tì ẹ̀tìbá àwọn èso àǹfààní tó ń bẹ nínú kéèyàn tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam àwọn èso ọlọ́kan òjọ̀kan àwọn àǹfààní tó ń bẹ nínú káṣe kí ni ká máa tẹ̀lé ìlànà súnà yíyún ni pé ká máa tẹ̀lé ànábì muhammad sallallahu alayhi wa sallam ká máa tẹ̀lé gọ́ọ̀gọ́ lẹ́yìn torí pé òjíṣẹ́ ọlọ́run báyìí nìkan òun lẹni tó ṣe wípé a máa ń tẹ̀lé lẹ́yìn láláì bùkátà sí ká lajú a tẹ̀lé ànábì kódà a dijú àsopọ̀ pánù torí pé ẹ̀mí wa balẹ̀ ibi tó ń ṣe kí ni ibi tí ó fà wá dé authority lọ́lọ́run bá alikẹ́lá gbélé anabi wa muhammad sallallahu alayhi wa sallam authority lọ́lọ́run bá alikẹ́lá gbélé lọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀ alam bikum àfi ká wo àwọn àǹfààní ọlọ́kan òjọ̀kan tó ṣe wípé ó ń bẹ nínú kátàlẹ́ súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam so àwo àwọn samarot àwọn èso tó ṣe wípé gbogbo ẹni tó bá tẹ̀lé súnà èso tírú nǹkan báyìí máa ń bí yálà nínú ìtẹ̀mí èèyàn ni. àti nínú ìsẹ̀mí àwùjọ tá a bára wa èso owó ni súnà máa ń bí torí pé nínú àwọn kan tá a gbọ́ ni pé ẹ mọ́ da wọn lóhùn ni wọ́n o ṣé anabi sallallahu alayhi wa sallam tó kọ́ wa níjàgídíjàgan àwọn èso wo ni súnà fẹ́ bí sígbèsè ayé wa àti inú àwùjọ tá a bára wa. bákan náà a wo kí làwọn nǹkan tó ṣe wípé ó lè kọ dí ọmọ ẹ̀dẹ́ èèyàn láti má tẹ̀lé ìlànà ọlà tó ń ṣe ìlànà sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam ojúpọ̀nà méjì náà là á láti ṣe kí ni láti bára wa wò látara ìmọ̀ràn kan tàbí kejì a ń láti yí àwọn maudu yí padà sí orí eléyìí torí pé nínú àwọn nǹkan tá a wò ní kábàrà sọ̀rọ̀ nípa hadith khansatan mustalahul hadith àwọn oníran hadith bá ti ṣe ń wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tún àwọn àfáà àgbà wọn yànjú pé ká fi kìíní yẹn lẹ̀ torí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kìíní lè mọ ìyé wọn tó tẹ̀ pé ìpìlẹ̀ láwò ká tó mọ nǹkan lé lórí ó nídìí àlàyé rẹpẹtẹ kára mú àlàyé díẹ̀ yí wa náà torí pé àtìmọ́lé kò ń ṣe sẹ́ẹ̀ kanjú ìbá ní òkun ewó ruru ká ṣe kí ni ká wà ruru pẹ̀lẹ́pẹ̀sọ̀ là á yọsẹ̀ nínú ṣòkòtò àti ká ṣe kí ni ká mú kí ni pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so àgbẹ̀ látara min samarati itiba sunnati nabi sallallahu alayhi wa sallam àwọn èso owó ní títẹ̀lé ìlànà anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn èso wo ni kíní ìfẹ́ bí fún wa àwọn èso wo ni kíní àwọn èso wo ló fẹ́ bí fún wa. àwọn eléyìí á pín sí bí ọ̀nà mélòó kan ní tó ṣe pé a máa mú àlàyé wa lórí wọn àkọ́kọ́ òní wípé ìtìbá òsùn náà. صفة من صفات المؤمنين وعلامات التقوى ẹgbọ́mi ìtẹ̀lé súnà ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam min sifati al-mu'minin nínú ròyìn àwọn olùpáyà ọlọ́run olùbẹ̀rù ọlọ́run àwọn onígbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni àmì tá a mọ̀ fi dáyàn mọ̀ wípé eléyìí a lóòótọ́ payọ̀ ọlọ́run oníkárí kí ni ká máa rí i pé ó ń tẹ̀lé ìlànà anabiwa muhammad sallallahu alayhi wa sallam. eléyìí nínú àwọn nǹkan tó ṣe pàtàkì ni gbogbo àkígbà tó lọ́wọ́ bá alikẹ́ ọlá bá ń kì wá pẹ̀lú al nínú al ọlọ́wọ́ bó mọ̀ sọ́wọ́ yìí pé innal ladina amanu wa ọlọ́run ní àwọn tó nígbàgbọ́ àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n ṣe kí ni tí wọ́n wá ń ṣiṣẹ́ eré ìyẹn ni wípé wọ́n ń fi sẹ́tọ̀ ìgbàgbọ́ wọn lẹ́yìn wọ́n ń ṣe kí ni wọ́n ń fi sẹ́tọ̀ ìgbàgbọ́ wọn lẹ́yìn nínú àwọn nǹkan tá a fi máa rí èso gbàgbọ́ òun ni àwọn iṣẹ́ tá a bá ń ṣe iṣẹ́ títẹ ni ó máa ṣe kí ni ni ó máa tọ́ka in tó ń bẹ nínú wàhálà sàlámù iṣẹ́ ṣíṣe òun ká máa ṣe kí ni ká máa ma in tó ń bẹ nínú èèyàn ni mi ṣe wáyé wàláì anábì sallallahu alaihi wasallam sọ pé atakuwa àhúnà anábì fọwọ́ sí ló ní ẹ̀rí tá à ń pè ní gbàgbọ́ inú gbàyà yìí ló wà àwọn apẹ̀rù pé jòkólẹ̀ wọ́n jòkólẹ̀ wọ́n àhúnà anígbàgbọ́ tẹ̀ inú gbáàyà ló wà kò dìde lọ olówó kò yá kò kò bá wọn gbẹ ó ní àní ẹ ẹ̀ inú ọkàn nígbàgbọ́ wà irú eléyìí ẹ rí i pé ó ń farabalẹ̀ tán ti yanjú pé ni ìyẹn ni a lè yọ ọsẹ kúrò lára kíni lára àgbàgbọ́ iṣẹ́ ṣíṣe ìgbàgbọ́ tó ń bẹ lára èèyàn báyìí ni tó fi yé wa wípé ìtẹ̀lé súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam nínú àmì ìgbàgbọ́ ni nínú ròyìn kíni táàfin máa ròyìn pé onígbàgbọ́ òdodo lẹ́ni bẹ́ẹ̀ láàfin máa rí ìpáyọ̀ ọlọ́run àmì ìpáyọ̀ ọlọ́run àáfin máa rí láàgbọ̀ àwọn máa ṣe kíni tó bá ń tẹ̀lé ti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tabaronú alukur'an ọlọ́wọ́n bá àlékè ọlá ó ń kí àwọn apá kan nínú àwọn sọ̀hábà ọlọ́wọ́n bá àlékè ọlá ń kí wọn pẹ̀lú pé ó ń sọ gbólóhùn kan pé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim arajan mimma qadayt wa yusallimu taslima ọlọ́run ní fàlàwà rabbika la yuminun ìyá náà sọ fún pé mo fi ọlọ́run búra wọn ò tí ì nígbàgbọ́ ìgbàgbọ́ wọn ò tí ì pé hatta yuhakimuka fima shajara bainahum títí tí wọ́n fi fi èrè ànẹ́bì ṣe adájọ́ lórí n tó ń ṣẹlẹ̀ láàrin wọn tọ́ máa fi ẹ́ padájọ́ tán summa la yajidu fi anfusihim harajan mimma qadayt wọn àti wọn máa ní ní kíní nǹkan kankan sí ìdájọ́ tó bá mú wá fún wọn wàyùsẹ́lìmù tẹ̀sílìmọ̀n wọ́n ju pajùsẹ̀ lẹ̀ pátápátá lórí tí wọ́n jíṣẹ́ ọlọ́run tó bá ti dá lẹ́jọ́ fún wọn. wọn àní máa gbóre ànábì wọn àní máa gbó ẹlẹ́nu gbogbo ẹni tó bá ń tẹ̀lé ìlànà súnà wọn èyí gbó ànábì lẹ́nu ẹni tí ò bá gbó ànábì lẹ́nu eléyìí á máa rápẹrẹ gbàgbọ́ lára wọn torí pé nínú nǹkan tí ó máa tọ́ka àgbàgbọ́ òun náà ni báwo la ṣe ń tẹ̀lé àṣẹ tó pa wá láṣẹ wọn lára bí ní ká ṣe báyìí wọ́n ní ìwò òṣè yẹn anábì ní ẹsẹ̀ báyìí wọ́n ní ìwò òṣè yẹn ó ní ẹfẹ́ ni àwa náà ń bẹ nínú àwọn alìsúnà tẹ̀pín bá tí ní o bá sọ títí ó ní ah, àwa gan gbogbo wa náà alìsúnà bó tẹ̀ jẹ́ pé ń tó dáa ni nígbà tẹ́ tó kó wa ní alùbídí àlòun ni oníbà tètè ya múra àwa náà alùsùnà ni alihamudulilayi gbogbo apátápátá labọ̀rọ̀ jẹ́ alùsùnà ọ̀kan nínú àwọn afa imam Barbahari nínú àwọn ògbóǹtarìgì afa ni ògbóǹtarìgì tó ṣe pé ń dátọ́ lẹ́nu ògbé nínú mà afa yìí ti sọ ní nǹkan bíi ní nǹkan bíi seven hundred years sẹ́yìn àfáyìí ní ìlàmú ẹ lọ mọ̀ dájú pé annali islam wà súnà wà súnà tu iyal islam wala yakumu ahaduhuma illa bil akhar àfáyìí ní ẹ mọ̀ dájú wípé o ìta ń ní islam náà ní kí súnà ìta ní súnà ní kí ni a lè yàtọ̀ ìkíní kejì wọn lọ́tọ̀ọ̀tọ̀ a lè gbé ìsìláàmù dúró àyàfi pẹ̀lú kíni sunna eléyìí àìmọye pọ́ìntì márùn-ún la mú wá fún wa lánàá nínú àwọn ìbáṣepọ̀ tó ń bẹ láàrin kíni láàrin sunna àti alukur'an sọ a rí pé ọ̀rọ̀ tí àfa yìí sọ ọ̀rọ̀ olówó iyebíye ni wípé n tá ń pè ní islam al islam wa sunna wa sunna iyal islam islam náà ni tá ń pè ní sunna sunna náà ni tá ń pè ní kíni al-islam so nínú èso tí ìtẹ̀lé ìlànà nẹ́bì tí ó bí sí inú sẹ̀mí wa tí ó bí sí àwùjọ wa ní dáadáa òun náà ni pé gbogbo àwọn tó bá ti ń tẹ̀lé ìlànà nẹ́bì eléyìí nínú ìròyìn àwọn onígbàgbọ́ òdodo ni bẹ́ẹ̀ ni àmì ìpáyọ̀ ọlọ́wọ́n bá rí kí ọlá àmọ̀ rí lára wọn èyí gbà nábì lẹ́nu nínú suratul baqara ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà radiyallahu anhum ìgbà tó wọn bá àlékè ọlá sọ ááyà kan kalẹ̀ ọlọ́ni lillahi ma fi samawati wa ma fi al-ard wa in tubidu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah fayaghfiru liman yasha wa yu'adhibu man yasha wallahu ala kulli shay'in qadir kí ló lọ́wọ́ bá ní kí ọlá sọ. ọlọ́run ní lillahi ma fi samawati wa ma fil ard ọlọ́run ọba ló ní gbogbo tó ń bẹ nínú sánmà àtìlẹ̀ wa in tubdu ma fi anfusikum tẹ́ ẹ bá fi tó ń bẹ nínú gbáyà yín tẹ́ bá fi hàn aw abẹ́ pámọ́ni yuhasibukum bi illah ọlọ́run ọba àlíkẹ́ ló ṣèṣirò tó ń bẹ nínú gbáyà yín fàyọ̀ ádìbù máa ń yà ṣá ọlọ́run balẹ̀kẹ́ ló wà fi àjẹ́ tó bá wù fàyẹ́ kírù lè máa ń yà ṣá ọlọ́run tó àforíjì bẹ́ẹ̀ tó bá wù wọ̀yọ̀ ádìbù máa ń yà ṣá yóò fi àjẹ́ bá wù wallahu ala kulli shay'in qadir torí pé ọba ìyọba tó lágbára lórí gbogbo nǹkan ni. wọ́n nígbà tí ààyè sọ̀kalẹ̀ ẹ̀rú bà àwọn sọ̀hábà Abu Hurairah radiyallahu anhu ó ní ìgbà táyà yìí sọ̀kalẹ̀ ìṣtàdà على asáàbì رسول الله صلى الله عليه وسلم ní ìsọ̀kalẹ̀ àyà yìí ó lé lára àwọn sọ́ọ́bà débi pé ẹ̀rú bá gbọ́n pé hey a ti fẹ́ kó eléyìí já báyìí kí ni tó dẹ́rù àwọn ọ̀nà àyà yẹn torí pé ọlọ́run balẹ̀ ká sọ pé wà ń tóbi fi anfusikum aw tukfuhu yuhasibukum bi illah ń tó bẹ nínú gbáyà yín èyí tẹ́ ẹ fi hàn nínú ẹ̀ àti tẹ́ fi pamọ́ méjèèjì là á ṣèṣì ròyìn lé lórí tó túmọ̀ sí pé àti tẹ́ ń rò nínú àti tẹ́ ń ṣe ń ta à á ṣèṣì rò ẹ̀ wọ́n nígbà táwọn sábà wọn wá kóra wọn jọ wọn bá lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ní ìrèwé ṣe ọlọ́run ọlọ́run bá àlékiọlá ó ti kàláfà wa yẹn ni pé ó ti gbé àwọn nǹkan bọ̀ wá lọ́rùn nínú àwọn nǹkan tó ṣe pé a sì lágbára à ń ṣe gẹ́gẹ́ bí asọ́láàt kákírun wọ̀síyàn kágbáwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wọ́n kà báyìí gbogbo àwọn ilé ọlọ́run ti làbọ̀ àlọ́ àti ṣe. a ní àmọ́ ọlọ́run bá lékè ọ láti wá sọ àyà kan kalẹ̀ ní tó ṣe wípé àwọn lágbára àti ṣe o. a wọn ní ẹ̀sẹ̀ sí ànábì gbọ́rọ̀ yìí sallallahu alayhi wa sallam wọn ló ń ṣe ọlọ́run bá lékè ọ láti pé a èwo lẹ́ ń sọ lẹ́nu yìí. àtòrídùnà àǹtẹ̀kùnú kàmàkọ́ọ̀lá ahlul kitab min qablikum wọ́n ló ń ṣe ọlọ́run sọ pé àtòrídùnà àǹtẹ̀kùlùún ṣé ń tẹ́ fẹ́ máa sọ. òun náà ni bí n tó ṣe wípé kàmàkọ́là alùkìtà abẹ́yìnà min qablikum ń tí àwọn ń ta fún ní tíra síwájú yín nǹkan táwọn náà ti sọ. kọ́lù ìtọ́sọ ni wípé sami'na wa asayna agbọ́n táwọn yìí wí àmọ́ àní tẹ̀lé ṣé ń tẹ́yìn náà fẹ́ sọ nìyí wọ́n nígbà tó ń ṣe ọlọ́run sọ gbólóhùn yìí á ara wọn sọ àbá sùn sẹ́yìn wọ́n ṣe ọlọ́run sọ fún pé báyìí kúlù nítorí ẹ̀kẹ́ mọ́tọ́ ni pé sẹ̀mí iná wà àtọ́nà gùfúránà kàrọ̀bánà wà ilé kalmasir ọlọ́ṣẹ́ ọlọ́run wa sọ báyìí fún wọn wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ara wọn tán ara wọn bù máa sọ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ pé sẹ̀mí iná wà àtọ́nà á àgbọ̀n tọ́nà ọba àlìkẹ́lá sọ a tán a tán láti ṣe kíni láti juwọ́ lẹ̀ fún un mùsùlùmí ègbó ọlọ́run bá lékè ọlá lẹ́nu orí ayàkàbọ̀ orí àdìsí kan ó tí ì lè ṣiṣẹ́ tọ́ má gbó ọlọ́run bá lẹ́nu lórí ẹ̀ ọlọ́run sọ ọba ni wọ́n sọ gbólóhùn nígbà tó ṣe gàrà ọlọ́run àrí pé tó ìgbàgbọ́ sinlẹ̀ lára wọn wọ́n tẹ̀lé wọ́n gbọ́rọ̀ sánàbì lẹ́nu wọ́n ṣe tẹ́ àti tẹ̀lé ọlọ́run lára anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run á fi ayé àtẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ pé amana rasul بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأعطانا ọlọ́run kọ̀ǹfàmù tí wọ́n sọ nígbà tí wọ́n fi ẹ̀mí balẹ̀ tí wọ́n ti gba kínní yẹn tán ọlọ́run balẹ̀ wa sọ pé amánà rasul òjíṣẹ́ ọlọ́run balẹ̀ kẹwàá ó nígbàgbọ́ nínú tọ́lọ́run balẹ̀ kẹwàá sọ̀kalẹ̀ fún un wàlmùmínún àwọn onígbàgbọ́ òdodo àwọn náà gba ntọ́nà balẹ̀kẹ́ lọ́sọ̀ kalẹ̀ fún wọn kólùn gbogbo wọn gba ntọ́nà balẹ̀kẹ́ lọ́sọ̀ kalẹ̀ ẹ̀rí wípé ẹsẹ̀kẹsẹ̀ anábì ṣe kíni anábì darí wọn wọ́n dẹ̀ ṣe kíni wọ́n gbọ́ bá wí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èjìyàn pẹ̀lú ń ṣe ọlọ́run balẹ̀kẹ́ ọlá so nínú àwọn èso tí súnà ó bí sínú tẹ̀mí wọn ọmọ ẹ̀dẹ́yàn òun ni wípé a rí àpẹẹrẹ ìgbàgbọ́ lára ọmọ ẹ̀dẹ́yàn tó bá ṣe kí ni tó bá ń tẹ̀lé ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run àti kíláà bá a sọ nínú suratu nur verse fifty one ọlọ́run innama kana qawlal mu'minun idha du'u ila allahi wa rasul ọlọ́run innama kana qawlal mu'minin idha du'u ila allahi wa rasul an yaqula sabina wa atana wa ọlọ́run ní ẹ̀rí ìṣe sí àwọn onígbàgbọ́ òdodo ìdádó ìlàlá ìgbà tó bá pè wọ́n tí ojú ọ̀nà ọlọ́run àti ojú ọ̀nà anabi muhammad sallallahu alayhi wa sallam liyakuma bainahum láti ṣèdájọ́ lé wọn lórí àyàkúlù ní tí ó máa tẹnu ọjà náà ni pé sẹ̀míìnà wà àtọ̀ọ̀nà ẹsẹ̀kẹsẹ̀ wọ́n bọ̀ ṣe kí ni wọ́n juwọ́lẹ̀ àwọn tí yóò ní ìkàkún fúrú àwọn nǹkan bá gbogbo ẹni tó bá gbé ẹrù súnárù yẹn ni wípé ó gbé ìlànà ànábì rú ó ṣe tá àti tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn irú àwọn yẹn báyìí wọn èyí sábà gbé ọlọ́run bá lẹ́nu wọn èyí tí ń ṣàyà kókó nàkí sọlọ́run wọn èyí sọ pé báwo ni tọ́lọ́run ṣe jẹ́ sẹ̀pá àwọn èèyàn mi wà aláyàkókò nàkí ni wọ́n èmi wọn sọ pé àwa máa bẹ ọlọ́run ara ti bẹ̀ kò tó bẹ́ẹ̀ kó má dá wa lóhùn ah, ah, ta ni wàá máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ sọmọ pé àyà kókó nà kí nìyẹn bẹ́ẹ̀ ni irú èèyàn báyìí ó ń kọ lẹ́tà síyà níwájú ọlọ́run nínú àwọn àǹfààní tí súnà tí ó bí sí ìsẹ̀mí wa nìyẹn àǹfààní ẹlẹ́ẹ̀kejì bákan náà gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà súnà eléyìí ó ṣokùnfà alwusul ila darajatil mahabba ìtẹ̀lélànà ànábì yóò ṣokùnfà débi wípé wọ́n padà wá máa nífẹ̀ẹ́ ànábì dáadáa. ìgbàfà fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam láti tẹ̀lé ìlànà rẹ̀ sábàbí pé wọ́n gbàfà fún ìlànà yìí wọ́n dẹ̀ ń tẹ̀lé lànà yìí kíní yóò máa ṣàlékún okùnfà ìnífẹ̀ẹ́ ànábì yóò máa tóbi lẹ́mìí wọn bẹ́ẹ̀ ni nífẹ̀ẹ́ ànábì lẹ́mìí wọn òun náà ni kí ni òun náà ni nífẹ̀ẹ́ ọlọ́run torí pé ọlọ́run balẹ̀ kí láti yanjú lè pé kúl in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah. sábàbí ìtẹ̀lélànà ànábì yóò jẹ́ kí ìfẹ́ ànábì kó máa gbòòrò lẹ́mìíyàn kó kọrin látònídọ̀la kò túmọ̀ sí wípé ó nífẹ̀ẹ́ ànábì o kéèyàn kọrin látàárọ̀ títí dalẹ́ kó wá gbé látàlẹ́ kó tún sọ ọ́ di àárọ̀ padà ìyẹn ò túmọ̀ sí pé ó ṣe kí ni ó nífẹ̀ẹ́ ànábì bẹ́ẹ̀ lélẹ́yìí ò lè sàlékún ìfẹ́ ànábì lẹ́mìí rẹ̀. kíyàn kọrin kọrin títí àìmọye orin ló ń bẹ ànábì ni ó gbà mí gbàrà mi bódà láhírà ànábì ni ó gbà mí gbàrà mi bódà láhírà mo bá tẹ̀ lọ́nà bíi ní ó gbà ẹ́ gbàràn ẹ bódà láhíra tó bá ti tẹ̀ lọ́nà bíi òun ṣeré ni. orin kọ́ ni ìfẹ́ orin kọ́ ló fẹ́ fi ṣàfihàn ìfẹ́ à ó tún fìyà kún yà nìyẹn. ó tẹ̀ lọ́nà bíi ó wá mórin kọ́ wa holy singer holy kìnnìkan anabi muhammadu sallallahu ah ó sì ń ṣeré ó ṣe tá àti tẹ̀lé lànà nàbì sallallahu alayhi wa sallam ó wá múrin bẹnu ó ń kọrin ọlọ́run ní ìrẹ́ ànábì sọ fún wọn pé in kuntum tuhibbuna Allah tó bá ṣe wípé lódodo ni wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọba tó dá wọn fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì yuhbibkumullah ọlọ́run ọba àdìkẹ́ ló ṣe kí ni yóò nífẹ̀ẹ́ yín gbogbo ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ yẹn máa ń ṣe kí ni èèyàn máa ń tẹ̀lé ni ẹni tá a bá ń tẹ̀lé ó máa ń ṣokùnfà ìfẹ́ rẹ̀ tí èèyàn bá ń tẹ̀lé yàn ẹ mọ̀ lẹ́yìn tó ṣe pé ó ń sán ọ̀bà ẹni yẹn ó ń tẹ̀lé wọ́n jọ mú fọ́jọ́ mú sábà bíi pé wọ́n jọ ń rìn papọ̀ yẹn yóò máa ṣàlékún ìfẹ́ ara wọn láàrin ara wọn síra wọn. ìwọ́n á mú lánàá pé èmi ànábì ni ó fẹ́ jẹun ànábì ó fẹ́ báyìí àti bẹ́ẹ̀ débi wípé wọ́n sọ pé àálù ah, súnà lélẹ́yìí súnni lélẹ́yìí wọ́n wá ń fi ìlànà yẹn wọ́n tún fi sọ ẹ́ lórúkọ subhanallah eléyìí yóò máa ṣe kí ni yóò máa ṣàlékún fi ànábì lẹ́mìí rẹ ni so gbogbo àwọn tó bá dún ní mọ́ ìlànà súnà yóò máa ṣe kí ni yóò máa ṣàlékún ìfẹ́ ànábì lẹ́mìí wọn tá a bá gbọ́ wáyé dáadáa ó túmọ̀ sí wípé bá a bá ṣe ń jìnnà sí súnà ànábì sí bẹ́ẹ̀ ni ìfẹ́ ànábì yóò ti máa ṣe kí ni yóò máa jìnnà lẹ́mìí wa yóò máa jìnnà lẹ́mìí wa bẹ́ẹ̀ ni ìfẹ́ ànábì yóò máa jìnnà lẹ́mìí wa the more bí yẹn bá ṣe ń tàràkà súnà tó ń gbé súnà jù sílẹ̀ bẹ́ẹ̀ ni ti máa ṣe kí ni ìfẹ́ ànábì yóò máa kéré lẹ́mìí ẹ̀ yóò máa kéré lẹ́mìí ẹ̀ ìfẹ́ nǹkan mi yóò máa bọ́ síbẹ̀ torí pé ẹ̀mí yẹn ò ní ọkàn yẹn kò ní dá dúró àyàfi kó rí nǹkan kan tí ó ṣe kí ni tí ó rọ̀ mọ́ ìyẹn lọ́ba àlekíọ́lá ń pè wá lákèésí nínú àyà kan nínú alukur'an suratu tauba verse twenty four tọ́ba olú suratu tauba àyà ẹlẹ́ẹ̀kan ẹ̀sán sura ẹlẹ́ẹ̀kẹsàn àyà kẹrìnlélógún verse twenty four ọlọ́run bá àlekíọ́lá ní. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموالكم اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن تردوناها أحب إليكم من الله ورسوله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين ẹgbọn tọlọmọ àlekí ló ń sọ nusura yìí ni ọlọ́ni ìrìn ànábì sọ fún pé nǹkan àbá òkun tó bá ṣe wípé àwọn bàbá yín wà àbùná òkun àbí àwọn ọmọ yín wà ìkùwánùkún àbí àwọn ọmọ ìyá yín wà àdùwájùkún àbí àwọn ìyàwó yín wàṣírọ́tùkún àbí àwọn mọ̀lẹ́bí yín ẹgbọ́nà màlìkẹ́lá ṣe ń ka kínní wà àmúwálùkún ìtàrọ́tùmùhà àbí kó ṣe wípé àwọn owó yín tẹ́ kójọ wà tìjárọ́tún tẹ̀ṣáùnà kàtàdàhà àbí kó ṣe wípé àwọn ètò ọrọ̀ ajé yín àwọn káràkátà yín tó ṣe wípé ẹ̀ ń páyà káwọn kìíní má dàrú ẹ̀ ń páyà kó má wò wa masakinun tardawnaha abilé tẹ ẹkọ tó ṣe wípé inú yín dùn lórí iná náà ahabba ilaykum minallahi wa rasulihi kó ṣe pé kíní ilẹ̀ nífẹ̀ẹ́ sí jùlọ ju ọlọ́run ọba àti ànábì lọ ẹwùn tó lọ bá àríkọlá ẹwùn tó fi de làákàyè wa nínú gbogbo tó ṣe pé ó máa ń de ẹ̀mí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn bóyá bàbá yín ni àbáwọn ìyá yín ni àbáwọn ìyàwó yín ni àbówó yín ni àbọ́kọ̀tẹ́ra ni àbí nǹkan kan míì àwọn kìíní ilẹ̀ nífẹ̀ẹ́ sí jù ju ọlọ́wọ́n bá alekeola àti anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó wáyé pé àwọn ilé ilẹ̀ nífẹ̀ẹ́ sí jù lọ à tó bá rí bẹ́ẹ̀ fàtàrọ́ bàṣú ẹ máa wòrán o àtàyà tí aláwọ̀ bíi amúrì yìí títọ́ lọ́wọ́n bá alekeola fi gbé dájẹ́ rẹ̀ dé lórí yín wallahu la yahdi al gbogbo àwọn kòkíyàn ọlọ́ba tó wù ní fọ̀nà mọ́ wọn. so àbọ̀rọ̀ gbé ìfẹ́ nǹkan kan mi kó kọ́ di ìfẹ́ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àbọ̀rọ̀ gbé lọ. ìyẹn ló mú kí ọlọ́ba àlekíọ́lá ló fi ń sọ fún wa nínú ẹgbà wa àdìsó ti pé Bukhari gbà wa Muslim náà gbà wa tó túmọ̀ sí pé eh, hadithun muttafaqun alayhi hadith tó lálàáfíà gidi gan ni wọ́n ní oúnjẹ ọlọ́run bá alikẹ́ láti lọ́wọ́ àlewọ̀ sọ́nà wọ́n ní la yu'minu ahadukum ẹnìkọ̀ọ̀kan yín ò tí ì nígbàgbọ́ o hàtá kíni hàtá àkúnà ahabba ilayhi min wàlídìhí wà wáládìhí wà náàsì àjùmáyìn. oúnjẹ ọlọ́run ní ẹnìkọ̀ọ̀kan yín ìgbàgbọ́ rẹ̀ ò tí ì pé yéké hàtá àkúnà ahabba ilayhi títí tó fi di pé ìfẹ́ ìmí ànábì òun ní òjọba lẹ́mìí rẹ̀ ju ti ìfẹ́ àwọn òbí tó bí lọ́mọ lọ ìfẹ́ àwọn ọmọ tó bí ìfẹ́ ànábì jù lọ ìfẹ́ gbogbo èèyàn pátápátá ìfẹ́ ànábì ju ìfẹ́ wọn lọ lẹ́mìí rẹ̀ mo ṣe lọ ni ah nígbà tó bá rí báyìí fọmọ ẹ̀dẹ́ èèyàn pé ó nífẹ̀ẹ́ ànábì ju ẹ̀mí ara ẹ̀ lọ ó nífẹ̀ẹ́ ànábì ju bàbá rẹ̀ lọ ó nífẹ̀ẹ́ ànábì ju ìyá rẹ̀ lọ ó nífẹ̀ẹ́ ànábì ju ọmọ rẹ̀ lọ ẹ̀hẹ́ ànábì sọ pé àsìkò gbà lẹ́ni ẹ̀kẹ́ ni ló tó ní ìgbàgbọ́ tó yẹ tó yẹ koro so kí ni ó máa sàlékún ìgbàgbọ́ lẹ́mi wa sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta ìtẹ̀lé sunna anabi nínú ọ̀nà tọ́lọ́mọba àlékiọlá tí ó fi jogun agbára fáwọn mùsùlùmí ni yóò máa ṣe sábàbí kíni sábàbí istikhlaf yóò ṣe sábàbí tọ́lọ́mọ balẹ̀ ọlọ́run fi gbé ọlá agbára tí ó fi padà ṣe kíni tí ó fi gba padà gbé fáwọn mùsùlùmí tó ṣe wípé àìmọye àwọn ìyẹpẹrẹ oríṣiríṣi tó ń bá wa eléyìí ń tọ́ka sí pé a ti jìnnà sí ìlànà tọ́lọ́mọ balẹ̀ ọlọ́run fún wa. kíní yẹn ò jọ bó ṣe rí mọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe rí náà ló wà àmọ́ àwa la ṣe kí ni àwa la yàtọ̀ ìyàtọ̀ wa ló ṣokùnfà àwọn nǹkan tá à ń rí tó wá dàbí pé àwa mùsùlùmí la fẹ́ lẹ́jù lágbàáyé tó bá máa gbọ́n bíbà yí eléyìí mùsùlùmí náà ń fìyà bẹ́ẹ̀ dé Palestine wọ́n ń fìyà wọn bẹ́ẹ̀ dé Afghanistan wọ́n ń fìyà jẹ mùsùlùmí ẹ lọ Pakistan wọ́n ń fìyà jẹ mùsùlùmí kódà tá ní nàìjíríà ìyà ń jà mùsùlùmí náà bákan náà kí ló fà á ti fi ìlànà rẹ̀ tọ́lọ́wọ́n bá àlékè láti ṣe okùn ọlà fún wa òun náà ní ìlànà anabiwa muhammad sallallahu alayhi wa sallam tá a bá di ìlànà yìí mú ọlọ́run bá àlékè láti tán àti ṣe kí ni àti ṣokùn agbára fún wa àdéhùn ọlọ́run bá àlékè látó ń bẹ́nu alukur'ani ni. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في العبد كما استخلف الذين من قبلكم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوف أمنا يعبدونني ولا يشرك بي شيئا ومن كفر بعد ذلك فأولئك ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون àdéhùn ọlọ́run bá lékè ọlá tó bá wa ṣe òun ni wípé lódiwọ̀n gbà tá a bá ti nígbàgbọ́ tá a ń fi ìgbàgbọ́ nínú ọlọ́run tá a fi ń rin ilẹ̀ tá a dẹ̀ ń ṣiṣẹ́ tọ ìgbàgbọ́ yẹn ọ̀nà táwọn gbà ṣiṣẹ́ tọ ìgbàgbọ́ náà ni pé ká máa ṣe kí ni ká máa tẹ̀lé ìlànà nábì. torí pé eléyìí ni ó máa ṣàfihàn ìgbàgbọ́ tó ń bẹ nínú wa kan ní ah ìsìláàmù náà ni ó kò ju ìsìláàmù ah tí wọ́n ti sọ ìsìláàmù súnà náà ló ń sọ ah sọ nǹkan mí lẹ́yìn yẹn ìta ń pariwo pé súnà súnà ìsìláàmù náà ni ìta ń sọ ó ò lè sọ ìsìláàmù láì fi kíni láláì sọ súnà tẹ́ bá di ìlànà ànábì tẹ́ ẹ bá dì í mú bó ṣe yẹ kẹ́ ẹ mú ọlọ́run sọ pé òun ó jẹjà fún wa lórí àwọn wo lórí àwọn kèfèrí ìkápá ọlá ọlọ́mà ṣe tó àti ṣe kí ni àti gbẹ̀fọ́n tó gbóhùn náà lónìí kápá lọ́dọ̀ tẹ́lẹ̀ kul allahumma malikal mulk tu'til mulka man tasha ìkápá ọlá àti ní agbára lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run bá lékè ọlá ló wà man kana yuridu al-izza falillahi al gbogbo ẹni tó bá ń wá iyì ọlá àgbéga agbára ọ̀dọ̀ ọlọ́run bá dikẹ́ra ní gbogbo eléyìí wà tá a bá tẹ̀lé ìlànà yìí bó ṣe yẹ ká tẹ̀lé a padà rí wípé in tó dàbí wípé ó fẹ́ di òbu mọ́ wa lọ́wọ́ gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ ó tò padà àfi ká padà sí ìlànà tó ń ṣe ọlọ́run bá dikẹ́ra sallallahu alaihi wasallam tó filẹ̀ fún wa tó ní àǹfààní tá a rí nínú ká tẹ̀lé ìlànà ànábì òun ni. Ah, eléyìí bákan náà nínú àǹfààní tí ó máa bẹ nínú ìtẹ̀lé ànábì òun ni wípé àwọn ìbàjẹ́ aburú tó wà nínú àwùjọ àwọn ìbàjẹ́ yìí ó ṣe kí ni yóò kéré gbogbo àwọn ọmọ ló ti fẹ́ dá amúgbó tán gbogbo àwọn ọmọ yìí tó fi ń ṣe bọ́ìsì ń sì gbó ni sàn wọn dẹ̀ nípe nígbó yóò lóun ṣe kí ni òun jẹja tó bá jẹ tó bá jẹjà tán yóò tún ṣe kí ni yóò jẹ ẹran tó bá wá jẹ dáadáa tán yóò wá jẹ kìsà àìmọye àwọn tó mu gbó tó ṣe pé wọ́n ti ya wèrè in tí wọ́n fi ń lajú àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké tó bá mu gbó yóò tán ojú wa pọ́n ẹwà àwọn ọmọbìnrin náà kéékèèké ni tẹ bá rìn káàkiri ń sìn ẹ mọ̀ rí wọn lẹ́yìn mọ́tò káàkiri. ìbàjẹ́ ti gba ẹ̀mí ọgọ́rọ̀ nínú àwọn ọmọ bẹ́ẹ̀ ni àwọn tó pọ̀ ń di àwọn ọmọ mùsùlùmí ni àwọn ọmọ mùsùlùmí ni ìbàjẹ́ ọlọ́kan òjọ̀kan ó ṣe kí ni ó ti gbalẹ̀ ó ti kálé káko ọlọ́ba àlekẹ́ ọ̀sùn fọ́nà alukurani ọlọ́ni zọ́ọ̀rọ̀ alfasad filbaari walbaari bímọ kẹsàbàtà àyìdìnnà ọlọ́run ni ẹ̀rí bàjẹ́ ó ti gbalé ó ti gbóko látara kíni látara ṣe ọwọ́ ọmọ èdè èèyàn ìbàjẹ́ sọ̀kalẹ̀ láti sánmà ń ta fọwọ́ ara wa fà ní àwọn ilé àmọ́ tá a bá dún nímọ̀ ìlànà súnà ta tó àwọn ọmọ ní ìlànà anabiwa muhammed sallallahu alayhi wa sallam àwọn ọmọ yóò wúlò fúnra wọn wọ́n wúlò fún àwọn òbí wọn wọ́n wúlò fún àwùjọ ẹ tí ìrọmọ tó ń sọ fún tó ń sọ fún bàbá ni pé ah daddy i dey watch you i go blow you o daddy i dey tell you i go blow you o ó dẹ̀ fi ṣe ti bàbá ẹ lẹ́nu báyìí ó dẹ̀ fi ṣe ti bàbá ẹ lẹ́nu lẹ́yìn táwọn yẹn bá wà ń bẹ̀ kán tètè ṣe kí ni sáyẹ̀tì mú bàbá yẹn kú ń bẹ̀ nítorí tí ó bá fi tó ṣẹ́jú mélòó kan eyín méjì lè ti bọ́ lẹ́nu bàbá rẹ̀ kò jọ lójú kò bẹ̀rù àìmọye wọn rẹpẹtẹ nígbà tán bá fọmọ ta títí wọn padà sọdọ lè ẹ mọ gbọ́ one million boys àwa wà boys àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí wípé wọ́n rí ìlànà rẹ̀ fi tọ́ wọn ẹni tó ṣe ni láàánú púpọ̀ jù ni wípé àwọn ọmọ mùsùlùmí ló pọ̀ nídìí eléyìí eléyìí tó nǹkan tí ó máa ba àwọn lèmọ́ọ̀mù mọ́sálásí nú jẹ́ ó tó nǹkan tí ó máa ba àwa mùsùlùmí nú jẹ́ ìyẹn nìkan ó tó gbọ́ wa ní bùkátà kájò kó ti pé báwo là á ṣe ṣàtúnṣe àwọn ọmọ mùsùlùmí nú àwùjọ o torí pé àwùjọ yìí ti bàjẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá alikẹ́ ọlá kọ ìwà àbàjẹ́ fún wa láyé máa yí ọ̀nà ọlọ́ni kúl innama harrama rabbi al-fawahish ma zahara minha wa ma batan wal-ithmi wal-baghya bighayri al-haq wa an tushrika billahi ma lam yunazil bihi sultan wa an taqulu ala Allah ma la ta'lamun. ọlọ́ni ẹ̀rí wá bàjẹ́ òun ọlọ́run bá alikẹ́ ọlá ṣe é léèwọ̀ èyí tó hàn nú bàjẹ́ ni àtẹ̀yí tó pamọ́ zina ni tẹ́tẹ́ títa ni ọtí mímu ni gbogbo àwọn eléyìí ìwà àbàjẹ́ ni wọ́n ẹ ní èèyàn kan tí ó máa rìn lànà súnà tí ẹ tún máa ba nídìí ọtí ẹ sí ń bíbá yìí mùsùlùmí ó jáde tán nínú mọ́sálásí yóò parí tàràwì yóò wá kọ́kọ́ mu ẹ̀kọ́ tó bá mu ẹ̀kọ́ tán yóò wá bọ́ sídìí ọtí yóò máa lọ mutí bẹ́ẹ̀ ni mùsùlùmí sì ni pọ̀tẹ́ ẹ̀ lérí yàn kan tó ṣe pé mùsùlùmí ni tó dẹ̀ mójútó in tó ń ṣe bìmánà pé ó ń rin ìlànà ọlà ìlànà anabiwa muhammad sallallahu alayhi wa sallam kẹtùn wa bá nídìí ọtí kẹbà nídìí tẹ́tẹ́ kẹbà nídìí zina àbí kẹwàá rí àfa pẹ̀lú rúgbọ̀n kó wá jòkó lẹ̀ sílé ọtí kó wá fẹ́gẹ̀ àìmọye àwọn mùsùlùmí òun lélẹ̀ torí kíni torí pé wọ́n á rìn ìlànà yẹn bó ṣe yẹ kí wọ́n ṣe kíni kí wọ́n rìn àìsè bó ṣe yẹ kí wọ́n ṣe é ní òjò kó máa rí bó ṣe yẹ kó rí gbogbo àwọn ọmọ tó ń ṣe kínní ẹ tì wọ́n sí di súnà ẹ tì wọ́n sí di ẹ̀sìn ọ̀rọ̀ ọba tí wọ́n bá fi súnà wò ọmọ ẹ̀ ló nípa lèyẹn sáà ti di súnà wàláì làzín gbogbo à ń dúpẹ́ fọlọ́n ọba àlekè ọlá lórí súnà ni. sòtẹ́bárà fà kan tó ń lé àwọn èèyàn kúrò nídìí súnà ó fẹ́ bà tàwọn èèyàn jẹ́ ni ìlànà kan tá a lè fi tó àwọn ọmọ mùsùlùmí tá a lè fi tún àwùjọ ṣe oná ní kíni oná ní ìlànà súnà ẹlẹ́ẹ̀kaàrún ẹ̀ tó jẹ́ pabambarì ó ní pé gbogbo ẹni tó bá tẹ̀lé anabiwa muhammad sallallahu alayhi wa sallam irú àwọn èèyàn báyìí wọ́n là níwájú ọlọ́run wọ́n dẹ̀ rálùjẹ́ náà ọlọ́run balùkẹ́ láwọ̀ ọlọ́run balùkẹ́ láwọ̀ sọ́nu suratu nisa ọlọ́ni wọ́n mọ̀ yóò tẹ̀ ilá rasul ẹni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run yudkhil jannatin tajri min tahtiha al-anhar ọlọ́run balùkẹ́ ló fi sínú àlùjẹ́ náà onídẹ̀ra tó ti pé akérèmọdò ń sàn lábẹ́ rẹ̀ wàdálíkà alifọ́dùl azim eléyìí ni ẹ̀ta tó fi ń tóbi jùlọ ẹni tó bá ń tẹ̀lé ànábì ibi tí ọ̀rọ̀ yóò padà já sí ọ̀nà ní kíni inú àlùjẹ́nà ẹ̀gbọ́n tó lọ́ba àdìkúlá tó sọ ní nusuratu nóòrù ni verse fifty two ọ̀nà ni wàmí yúta ilá wa rasúlà wa yakhsha Allah wa yattaqihi fa ulaika humul fa'izun ni àwọn tó ń tẹ̀lé ọlọ́run tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run òní gbọ́ ọlọ́run bá òní dá ọlọ́run nìkan sọ ọlọ́run ni wà azim ọlọ́run bó tún àwọn tó ń tẹ̀lé ọlọ́run tí wọ́n ń tẹ súnà ẹ ẹ gbọ́yé àwọn tó ń tẹ̀lé ọlọ́run tí tún ṣe kí ni tí wọ́n ń ṣe súnà àwọn tó ń tẹ̀lé ọlọ́run tó ń tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn ibi kí ló ń ṣe súnà ní tó ṣe kí ni nínú àìntó so ìtẹ̀lé ìlànà nẹ́bì yóò ṣokùnfà oríire láyé bẹ́ẹ̀ ni yóò ṣokùnfà oríire lálùkìyàmà so gbogbo ìwọ tó bá jẹ́ alùsùnà tó bá ń bẹnu àtẹ àìmọye ní à orin ṣòkòtò mi mi ò ṣe láìkì wọn tó ṣòkòtò wọn èyí tó lẹ̀ ṣòkòtò ànábì ní ètò lẹ̀ mo ti wá wò ó mo láìkì bọ́ tó bá lè àjọ sí irun yẹn irú ànábì náà ṣe rí nìyẹn kí ni wọ́n tó fi ń ṣe léyìí nítorí pé mo fẹ́ salábàápàdé ojú rí ọlọ́run ọba òun ni mo ṣe ń ṣe ìgbà tẹ́ni tó ń ṣe wèrè láì àìmọye ìsìn ẹ́ rí ṣòkòtò gbédìí àwọn ọmọ àwọn èèyàn mọ́ kí ni wọ́n ń pè é wọ́n ló ń ó ń mad wọ́n ló ṣe kí ni ó ń ságì ẹ tó wá ń ságì àwọn àtọkùnrin bàbá ń ságì ìyá ń ọmọ náà ń wọ́n wá gbé sokoto sí ìbàdí báyìí sí bàràdì sokoto wá dún nídìí mọ́ àwọn yẹn tí wọ́n kà àṣà inú oníkàkùn wà máa dùn ẹ̀fẹ̀ rí fúru ẹ̀ ń ta báyìí àwọn bí aburú kò rí yẹn láburú ọmọkùnrin yóò àfi yẹrí yóò àmọ́ lọ ni ah, ni kò ní rírun yẹn kó dùn yóò wá rẹ́ni tó dárun gbẹ̀ sí tírun gbẹ̀ ń dán tó tún yà dáadáa tí sòkòtò ẹ̀rọ asmart ah, kí ló ṣe lè báyìí tí ò wake up òun ni ò wake up àbí wọn ló ti sleep kò wake àbó ti wake up ni ẹ jẹ́ tètè package ara yín ká má bàbá ikú kó tètè gbà fánàbí Muhammad sallallahu alayhi wa sallam so eléyìí ni àwọn èso ọlọ́kan òjọ̀kan àwọn èso àǹfààní tó ń bẹ fún gbogbo àwọn tó bá ṣe kí ni tó bá tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ní ìparí kí ni àwọn intaama wò gẹ́gẹ́ bí àwọn àtàwíkọ́t àwọn tí ó máa jẹ́ in tí ó máa dí ẹ̀dá lọ́wọ́ láti má lè jupa juwọ́jú sẹ́lẹ̀ fún ìlànà oníṣẹ́ ọlọ́run fún ìlànà rí tí ọlọ́run balikiola tó là kalẹ̀ fún wa ẹ̀sìn islam kí ni tí ó máa dínà mọ́mọ́ ẹ̀dẹ́ èèyàn àkọ́kọ́ nú ẹ̀ ní lágbára jù ó náà ní kí ni aljahal kí mọ̀ pé aljahal àìmọ̀kan àwọn afáwa sheikh wa wọn àwọn alétí kankan lánàá wọn ní ẹgbọ́ báwọn afáàtìmọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní al àdúgbò manjahila ọmọ ẹ̀dẹ́ ọ̀tá tí ó mà ní ó mà ṣe kí ni ni ó mà jẹ́ gbogbo tí ó bá ti mọ̀ pátá yóò jọ tàǹkan náà kò tí bẹ́ẹ̀ ti lè pọn tó tó bá ti wàá sùn yóò dà ságídí yóò ṣe kí ni yóò dà ságídí àìmọ̀kan nọmba one aljahal àìmọ̀kan dààmú àwọn èèyàn àìmọ̀kan yìí sì rèé àwọn èèyàn fi ń ṣe aburú fún àwọn mùsùlùmí débi wípé wọ́n sọ fún ẹ eh, sáàtì islam ní kò ṣe torí tá tá ń sọ yẹn kò sí ah, àìmọ̀kan ńláńlá ni o àìmọ̀kan tó nípa kódà ẹ tún máa gbọ́ lẹ́nu àwọn àfà àwọn tẹ́ pè ní àfà ìmọ̀ ni à wo islam lọ́lọ́run fún wa kò sí ní tó ń jẹ́ ní tó ń sọ ni pé islam nǹkan ló mọ̀ kò sí tó ń jẹ́ ànábì bẹ́ẹ̀ ni kò lè sí islam láìsí kíni láìsí anabi muhammad sallallahu alayhi wa sallam aljal àìmọ̀kan àrùn alákọ̀ọ́kọ́ tó ń dínà àwọn mùsùlùmí láti rin ìlànà ọ̀la ibi tó rí ire wọn wà ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun ṣe ọlọ́run baríkọ́lá ó sọ fún wa nínú hadith kan òun ṣe ọlọ́run ní inna min ashrati sa'a an yurfa al-ilm wàyẹ́zàrù jáàl ní rìwáyà kó ní wàyẹ́sìbùtà jáàl òṣìṣẹ́ náà ní nínú apẹ̀rẹ̀ apẹ̀rẹ̀ òpin ayé àwọn àmì tẹ́ máa rí táyé bá ń bọ̀ wá sópin wọn náà ní pé ayórùfà àlẹ́lì wọ́n máa ká ìmọ̀ kó lẹ̀ àìmọ̀kọ́ wọn máa ṣe kí ni àìmọ̀kọ́ wọn máa jọba àwọn aláìmọ̀kan ni ó máa darí ètò ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ ìbá ti ń ṣẹlẹ̀ àbíká ti mọ̀ pé àdánwò ti bá wa nínú hadith kan tó tó lálàáfíà hadith Bukhari ni Bukhari àfáàrẹ sàdánkátà ẹni sàdánkátà Bukhari tí àfáà ẹja máa bọ́rọ̀ yẹn lọ nítorí wípé ọ̀nà yẹn jìnnà síra wọn mò ń wò kánú àwọn àtìrà wọn ní ìkánú àwọn ọmọ kéwù ní jamiu islamiyah a ní ó wá wọlé ẹni ṣe ó wọlé ó wá ń ẹ tó lẹ̀ jẹ́ àfa àwọn ti wà nínú class wọn ní bó ṣe wá wọlé báyìí wọn ah, kí ló dé tó fi pẹ́ báyìí àwọn yòókù ti wá nu oníṣẹ́ka ah, mò ń bọ̀ ni mò ń ṣe àwọn iṣẹ́ kan lórí hadisi tí Albani tó sọ yìí ni àwọn hadisi yóò dẹ̀ sọ yìí ah, nígbà tó ọlọ́kọ̀ sọ̀rọ̀ yẹn fẹ́rẹ́ ọ abáyẹn wá pé pé à wá bí kó o máa lọ larí máa pàtà fógun ọdún ó rọrùn fún ẹ ju kó fẹ́ rọ́ọ̀lù Albani lọ kó o mọ larí má pàtà báyìí fún ogún ọdún ìyẹn easy fún ẹ kó fẹ́ ṣe kí ni kó fẹ́ larí má Albani torí pé Albani torí yẹn wà aljabal apáta ni ìyẹn ni afa amukumẹ́kọ ni Albani oníwàrà bàtà ẹsẹ̀ gan ò lè rí kó. ó ní Albani oníwàrà ó ní ah, Bukhari ẹ máa wo Bukhari yẹn o ẹ máa wo Bukhari yẹn ẹ máa àìmọ̀kánni Amru bin Laati radiyallahu anhu nínú ẹgbàá àdìsí tó lálàáfíà ó ní oúnjẹ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní tó bá ń di ìgbẹ̀yìn ayé inna Allah la yaqbidu انتزاعا ينتزع من الناس أني أهلي الله عليك ولا لا يقبض العلم انتزاعا ينتزع من الناس الله بوني ما كوي ما قوني له ní kó ṣe wípé kó máa fàyọ báyìí lẹ́mí àwọn èèyàn báyìí kọ́ lọ́rùn àbálẹ́kẹ́ lóṣù tí kìíní yóò ṣe kó ìmọ̀ kú lẹ̀. wàyẹ́k bidulail bẹ́kọ́bdìl ọ̀làmá ọlọ́run bá ní kí ó máa kó máa kú òun lẹ̀ pẹ̀lú pé yóò máa ṣe kí ni yóò máa kó àwọn àáfà àwọn onímọ̀ yóò máa kó wọn kú òun lẹ̀. hátà làmìyóbìkọ làmìyóbìkì àlìmọ̀ débi wípé kò wá ní sí àwọn onímọ̀ kankan mọ́ lórílẹ̀ ayé ìtàkàzà náà sọ̀rọ̀ sànjúhàlà àwọn aláìmọ̀ kan làwọn yóò máa fi ṣe olórí fàṣọ ìlú wọn máa béèrè ọ̀rọ̀ dájọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn fàtàwù bí láìrè ilmi wọ́n máa ṣe ìdájọ́ fáwọn èèyàn láláì nímà fàdọ́lù àwọn kọ̀ọ̀kan sọnù náà wà àdọ́lù wọ́n ti wá sọ àwọn èèyàn nù. ewu àfáà tó ń pariwo Bukhari Bukhari sọ pé irú báyìí ti sọnù ọ̀rẹ́dì àdánwò àdúrà tó yẹ ká mọ̀ ṣe ni pé kó má tún sọ àwọn èèyàn náà nù. irú ọ̀rọ̀ tí irú ẹni sọ kò sáwọn tó ń sọ ju àwọn ṣíà lọ iṣẹ́ àwọn ṣíà ni bẹ́ẹ̀ ni àìmọye àìmọye àwọn àṣírí ló ti ń tú tábà wo tẹ̀sí rọmọdánù wọn tó kọjá lọ́dún àárí àfa kan tó máa ń jókòó lẹ́gbẹ̀rẹ̀ báyìí ìyẹn máa ń gbé láptọ̀pù síbẹ̀ wọ́n ń pe àfa yìí ní dr abumumin ọmọlájà àwọn méjì ìjà ti bẹ́lẹ̀ láàrin wọn ìyẹn bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí oríṣiríṣi tó ń ṣe amukumẹ́kọ̀ inú àmọ́ sọ̀rọ̀ Albani ó ń ṣe náà ti parẹ́ wa wípé ìtakàtà náà rúùsàn juhala àwọn aláìmọ̀kan ni ó máa darí ẹ̀sìn fáwọn èèyàn lásìkò tá à ń sọ yẹn fàṣọ ìlú wọn máa béèrè dájọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn fàtẹ́wù bi ghayri ilmi wọ́n dẹ̀ máa fáwọn èèyàn nídájọ́ láláì nímà fàdọ́lù wọ́n sọnù wàdọ́lù wọ́n ti sọ àwọn èèyàn náà nù. sòkè àkọ́kọ́ tí ó máa dínà káwọn èèyàn máa tẹ̀lé ànábì òun náà ní kí ni aljahal ẹlẹ́ẹ̀kejì òun ní kí ni ittiba'ul hawa ìtẹ̀lé fẹ́ẹ́nu ohun tó burú jù fọmọ ẹ̀dẹ́yàn ìtẹ̀lẹ́fẹ̀ nínú náà ṣe kí ni ó jẹ́ kan nínú ẹ̀ ń ṣe ọlọ́run bá alékẹ́ ọlá kìlọ̀ fún wa lórí eléyìí bẹ́ẹ̀ ni ọba alékẹ́ ọlọ́ba tó dá wa ó kìlọ̀ fún wa lórí ìtẹ̀lẹ́fẹ̀ nu ọlọ́ni fàlà tẹ̀tẹ̀bẹ̀ ọ̀lẹ̀ àwà ẹ má ma tẹ̀lẹ́fẹ̀ nu yín bọ́lọ́run bá alékẹ́ ọlá ṣe fẹ́ lélẹ́yìí bẹ́ẹ̀ ṣe bọ̀rọ̀ bá fẹ́ náà nìyẹn ọlọ́run ò fẹ́ lé yẹn ilé gbà bẹ́ẹ̀ in tí ò bá ti fẹ́ torí pé ó ṣe kò lè gbà á wọ́n nígbà tí mo ti ṣe náà tó mo ti ṣe náà nìyẹn bọ̀rọ̀ gbá lọ́wọ́ mi ni a ah! aburú ló ṣe kíni ló fi ń ṣeré yẹn ittiba'u lahawa ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu àyà ń bẹ jàǹtìrẹ́rẹ́ nú alukur'an nítorí àsìkò àyà ń bẹ jàǹtìrẹ́rẹ́ tó ń sọ̀rọ̀ nípa kíni ittiba'u lahawa ìtẹ̀lẹ́fẹ̀ẹ́ nínú àwọn nǹkan tó ń kó bá wọn ìran tó ti síwájú ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu wọn ṣe kíni ó jẹ́ kan nínú ẹ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kan tó ṣe pé ó máa ń dínà mọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn àwọn mùsùlùmí láti tẹ̀lé lànà nábì ó ní at-taqlidul a'ma li àbá ìtẹ̀lé afọ́jú iṣẹ́ ìtẹ̀lé afọ́jú fáwọn wo ni fáwọn bàbá iṣẹ́ ìtẹ̀lé afọ́jú fáwọn aṣíwájú wa ahlan eléyìí nínú àwọn nǹkan tá a bọ̀rọ̀ sọ́ra wa ni gẹ́gẹ́ bí ọ̀dọ́ abọ̀rọ̀ ó ti pàtàkì ká sọ́ra wa torí pé eléyìí ti ṣàkóbá fáwọn èèyàn kan síwájú ẹlòmínú suratul baqara ayé ẹlẹ́ẹ̀kejì má jiyàn wọ́n sá àkọ́kalẹ̀ lọ gbé kúránì kó lọ wò ayé ẹlẹ́ẹ̀kejì verse one hundred and seventy ọlọ́run bàlíkẹ́ ọlá sọ wípé wa idha qila lahum ittabi'u ma anzalallahu tẹ́ ẹ bá sọ fún yín pé ẹ tẹ̀lé ntọ́lọ́run bàlíkẹ́ ọlá sọ kalẹ̀ bal ntọ́mọ̀tọ́ ni qalu bal nattabi' máa àlìfáyìnà àléyìí àbáhànà níta máa tẹ̀lé òní ta báwọn bàbá wa tí wọ́n ń ṣe ọlọ́run bá alikẹ́lá parẹ́ pé àwàlà òkàna àbá òhun láyà kìlú nà ṣe àn ìbá ṣe pé àwọn bàbá tán náà fẹ́ tẹ̀lé yìí ò ní làákàyè ìyẹn mà sẹ́pẹ́rẹ́ o wọ́n sọ pé àwọn ah, bú wọn ni lọ́wọ́ ayé àkejì tọ́lọ́run bá alikẹ́lá ti sọ̀rọ̀ yìí ìyẹn ní suratu Luqman verse twenty one ọlọ́run ní wa idha qila lahum ittabi'u ma anzala Allah tọ́ba sọ fún wọn wípé kí wọ́n tẹ̀lé tọ́lọ́ ọba àdìkẹ́ láti sọ̀kalẹ̀ qalu ìtọ́mọ̀tọ̀ ni pé bal nattabi'u ma wajadna alayhi abahana níta tẹ̀lé ni níta báwọn bàbá wa lórí ẹ̀ awalaw kana shaitan yad'uhum ila adhabi sa'ir kó àkójọ pé shaitan fẹ́ ṣe kí ó fẹ́ tàn wọ́n lọ sínú náà jahannama iná sa'ir so inú àwọn eléyìí náà inú nǹkan tó máa fi tẹ bá sọ fún mi ah bọ́lá ń ṣe sọ́lé léyìí ni ah, ah. tó fẹ́ sọ fún mi ni pé àwọn bàbá wa tí wọ́n ti ń ṣe bọ̀ látọdún gbọ́n wọn àmọ́ ṣe mọ́ ẹ̀rí ló mú wáyẹ̀ o ó káyà fún náà kan pé ọlọ́run pé kọ́lá kọ́lá ọba àlekè láti báyìí báyìí báyìí èsì tí fún ẹ wípé ah, ah ṣé o fẹ́ sọ pé bàbá kàmọ́lé ò mọ́ ṣe mọ́ yóò wá fẹ́ gbé ẹkọ lu àwọn ẹni rẹ̀ yóò fẹ́ gbé ẹkọ lù wọ́n láyìn tó ṣe pé àwọn ti ṣe dáadáa tí wọ́n sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó gba ìyànjú wọn bí Sheikh Adam kọ́lọ́n bá nìkan lákó bá ṣe dáadáa fún wọn yóò wá fẹ́ àwọn eléyìí ni wọ́n máa pé wá kò ń ṣe ọ̀rọ̀ sí in tó ti ń bọ̀ tipẹ́tipẹ́ ni wọ́n máa ń fi ẹ̀ halẹ̀ máwọn èèyàn bọ̀tí wọ́n tó bá ti tó ti dúró sí di súnà tẹ́tẹ̀ ti rinlẹ̀ dáadáa àwọn ọkùnrin là kò rí bẹ́ẹ̀ ntọ́nà ọba àlìkẹ́lá sọ ni nígbà tí mi máa sọ jù pé ah, sọfẹ́ máa takò táwọn bàbá wọn sọ ni ah, ní táwọn bàbá yìí sọ yìí náà ó takò táwọn bàbá bàbá wọn náà ti sọ kalẹ̀ tó bá láwọn yẹn jù yín lọ àwọn anábì náà ṣáájú àwọn náà lọ. ọ̀rọ̀ dẹ̀ tán bẹ́ẹ̀. so tẹ̀kílídù àmàlì àbá ìmọ̀ ṣe tẹ̀lé afọ́jú fún àwọn tó jẹ́ àwọn aṣíwájú pàtàkì yóò lẹ yorùbá nínú àwọn nǹkan tó ṣàkóbá ẹ̀sìn fún wa lélẹ̀ ẹ̀rẹ̀ tó nímọ̀ yóò dẹ̀ gbé rẹ̀ sábẹ́ àwọn wo ni abẹ́ àwọn tó abẹ́ àwọn tó kù díẹ̀ káàtó fún númọ̀ ojú ìsájú la fi ń sọ̀rọ̀ ẹ̀sìn ojú ìsájú tó ní agbára tó nípa ẹ kó ọ̀gọ̀rọ̀ àwọn lèmọ́mù jáde kí wọ́n ka fátíà fún yín eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ẹ dá ìdájọ́ ìdájọ́ ẹ̀sìn kalẹ̀ ìdájọ́ sọ̀láàt tí wọ́n ní wọ́n ń lìdí àwọn èèyàn lé lórí ẹ dá kalẹ̀ kí wọ́n máa yanjú ẹ̀. ẹ̀sìn rẹ̀ àti fi ń ṣe ìtẹ̀lé afọ́jú fẹ́yàn ó ní àmì ẹ má bínú mi ilé tako tí wọ́n sọ nítorí pé àwọn làáfà wa tí wọ́n kọ́ wa ń kéwò ẹ̀hẹ́ àmọ́ ó da káfẹ́ mọ́ tako ìtọ́nà ọba àlìkẹ́ lásọ ó da káfẹ́ mọ́ tako ìtí àwọn tí ó ju bàbá ńlá bàbá rẹ̀ lọ́sọ̀ọ́ òyìn rọrùn fún ẹ ó gbà yẹn ó túmọ̀ sí wípé o nífẹ̀ẹ́ ẹni yìí o nífẹ̀ẹ́ ju ọlọ́run bá tó dá ẹ lọ o nífẹ̀ẹ́ ju anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá rìn ìlànà súnà pẹ̀lú adab láàfin máa báwọn ẹ̀kọ́ tó dáa àwọn ẹ̀kọ́ tó dùn in tó mú dání ẹ̀ náà ni wàá mú dání òní jùlẹ̀ wàá tún wàá máa gbìyànjú láti ṣe kí ni láti fi ẹ̀kọ́ báwọn èèyàn lò lórí ẹ̀ ò ní báwọn èèyàn jà sọ́ra ẹ̀ torí pé wọ́n fẹ́ sọ ẹ́ lẹ́nu ọ̀rẹ́dì ò gbọ́ mi yé wọ́n fẹ́ sọ ẹ́ lẹ́nu ò dẹ̀ ní lọ dá kó sójú kan náà torí pé ó ń ṣe náà sallallahu alayhi ó ní ah, al-mu'min alladhi yukhalitu an-nas wa yasbir ala adha'in khayru min al-mu'min alladhi múṣẹ́ ọlọ́run ni ẹ̀rí onígbàgbọ́ òdodo ẹlẹ́rì yòókà àlìtún náà tó ṣe pé ń bá àwọn èèyàn ṣe ó ń rò papọ̀ mọ́ wọn wàyẹ́s bír alẹ́ àdáhì ó wá ń ṣe sùúrù lórí àwọn sùtá tí wọ́n máa fi kàn nínú àwọn tó ń bá ṣe yóò tún máa sọ pé ah báńtù kò ṣe rí báyìí náà ìwọ́n tó wá wọ ìjáàbù báyìí ó ti ẹ̀ wake up ìwọ́n fáyín gẹ̀ báyìí ẹ̀yìn tó kó wá sí gbogbo àyẹ́lẹ̀ ní tó ń wá wá pẹ̀lú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmì kò tún bú ẹ direct ebú ni ó wá fi rùn wọ́n lè ṣe kinní báyìí tó ń ti bẹ́ẹ̀ náà ò ní fi wọ́n lè ò ní yàn wọ́n lódì ò ní bọ́ikọ́ọ̀tì wọn ànábì ní ẹ̀rọ nígbàgbọ́dọ̀ tó ti pé ó ń bá àwọn èèyàn ṣe ó ń ṣe sùúrù lórí àwọn sùtátọ́ fi kan ó ń lóore ju nígbàgbọ́dọ̀ tó ti pé kò bá àwọn èèyàn ṣe torí wípé kò sí tán àti ṣe sùúrù pẹ̀lú wọn inú kọ́ńpáǹdì ẹni ibi iṣẹ́ tó ń lọ ní ojú ọ̀nà ni wàá fi sùúrù bá àwọn èèyàn lò pẹ̀lẹ́kùtù ni ìwà ní pẹ̀lẹ́ ńlá kọ ó lábọn tó ń ti bẹ́ẹ̀ nítorí dìmú yẹn wàá ṣe kí ni wàá dìmú àwọn eléyìí ó ní àwọn ẹni tó ṣe pé ó lè kọ́ di kọ́mẹ̀ ìdéyàn ká tẹ̀lé lánàá rí ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn kan tá a pè ní àwọn àtàwíkọ́t àwọn kan tó lè ń dá ọmọ èèyàn láti kí ni láti tẹ̀lé súnà abẹ́lẹ́wọ̀n bá lè kí ọlá àwọn èyí tí a gbọ́ yìí kọ́lọ́n kó ṣe ní okùn fàárẹ fún wa láyé àti lálkìámà kó jẹ́ ká bá níbi tó lérè àwọn ọjọ́ sí wa kọ́lọ́n bàríkẹ́lá kó gbà lọ́wọ́ wa àwẹ̀ wa kọ́lọ́n bàríkẹ́lá kó gbà rabbana taqabbal minna innaka anta sami'ul alim wa tub alayna ya maulana. إنك أنت التواب الرحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من كثي الدنيا وعذاب الآخرة اللهم يا حي يا قيوم برحمتك نستغيث فلا تقل إلى أنفسنا طرفة العين ولا أقل من ذلك على الله توكلنا سبحانك اللهم بحمدك شر الله لا إله إلا أنت أستبقى وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته salaam wa rahmatulahi wa barakatu. ṣé a lè fowó yọ jáka. alayhi wa salatu wa salam ala rasulillah. wọ́n ní ìjẹ́ a lè fi owó yọ jáka. ní ètò tó dáa jù tó sì rí àwọn àfọ́ onímọ̀ òun náà ni láfi yọ eléyìí ni tí ó dáa jù tó lékè jù oúnjẹ ló dáa kí ká fi yọ kò wá sí oúnjẹ oúnjẹ táwọn àgbẹ̀ wọn ń jẹ ládùúgbò ni àbí tó gbajúmọ̀ dáadáa nílùú tó jẹ́ oúnjẹ tí ó sì níyì ní láálò eléyìí dájú ká yẹ ká lo owó lọ Allahu ta'ala ala. tí àwọn sheik wa sọ eléyìí náà nínú àwọn nǹkan tó ṣe wípé àwọn àfáàfẹ́ ní ìfàǹfà lórí ẹni but wallahi alazim èyí tó fi ní lọ́kàn balẹ̀ jù tó dẹ̀ súnmọ́ súnná jù oní táwọn àfáà sọ fún wa nítorí pé mọ́dàmú ààrẹ olùlọ́gbọ́n bíbí kò ní ta àwọn kan ní ah, wọ́n lè fowó yàn án torí pé mọ̀ pé àwọn bàbá wa tí wọ́n béèrè kọ́lọ̀ kó ṣe dáadáa fún wọn àti gbogbo wa pátápátá ó ní táwọn náà ti gbọ́ tí wọ́n fi béèrè rẹ̀ bọ́ gbogbo nǹkan pátápátá òun ló ní okùnfà nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam tẹ́bá wo hadith tó gbé ọ̀rọ̀ àjàkà yìí wá èyí tó sọ náà ni wípé tó urọ́tán lè sọ im wọ̀tọ́ umẹ́tán lil masakin yóò máa jẹ́ tí ó máa ṣàfọ̀mọ́ aláwẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa ṣe kíni yóò máa jẹ́ tí aláìní táwọn ó máa jẹ́ ó ṣe ọlọ́run bá àlékè ọlá tó fi kíní tó fi kọ́ wa anabi muhammad sallallahu alayhi wa sallam oúnjẹ ló lò tó fi ṣe jáka in tó pa àwọn sàhábà ẹ̀ láṣẹ náà nìyẹn bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé kò sí owó tí wọ́n ná lásìkò tiwọn náà tí wọ́n kàn bá sọ pé fíkì muhasirọ̀ àbí kíní kan ni náà ẹlòmíràn ni àtẹ́bá gbé fún wọn tí lè má rí nǹkan tó máa fi ṣe é alihamudulilayi ayé sọ́dákọ̀ náà tún yọ tó bá ti gbóúnjẹ fún tán o tún lè ṣe kí ni o lè ṣètò rẹ̀ àánú fún kó fowó sí i so ìyẹn jẹ́ pé o ti ṣe kí ni ó pé n tó yẹ kó o pé wallahu alam. number two now ẹ̀dọ́rọ̀ ìbéèrè àdúgbò lè rí náà wọ́n ní zakatul fitr àwọn alámayán fún àwọn ayọ́ fún. ní ṣókí èyí tó rinlẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ àwọn àfa èyí tí mo fi lo gbólóhùn yìí ni wípé àwọn àfa kan dúró dúró wípé mọ̀sọ́rífù zakat zakata abáyọ àwọn àwọn tá a máa ń gbé zaka fún tó lẹ́tọ̀ọ́ àti gba zaka àwọn náà ni wọ́n ṣe kí ni wọ́n tún lẹ́tọ̀ọ́ àti gba jákà náà àwọn àfa kan dúró lórí eléyìí tabalọ ní suratu tauba àwọn èèyàn mẹ́jọ lọ́lọ́mọbalẹ̀ kẹlẹ́ adarúkọ pé tá a bá zaka àwọn ni zaka ìtọ́ sí so àwọn sọ pé àwọn mẹ́jọ yìí náà wọ́n láǹfààní àti ṣe kin àti gba jaka bọ̀tẹ̀ yìí tó rinlẹ̀ jù òun ni wípé àwọn aláìní àwọn mùsùlùmí aláìní mùsùlùmí ìtumọ̀ tí wọ́n fi de kí ni pé ẹni tí ò ní ẹni tí ó jẹ láàárọ̀ dalẹ́ òjọ́ kan ẹni tí ò ní ẹni tí ó jẹ láàárọ̀ dalẹ́ gbogbo eléyìí ó ní àwọn nusus ló wà fún un. twenty ẹni tí ó jẹ láàárọ̀ dalẹ̀ ìwé lè tiẹ̀ kíni ó ti bọ́ sábẹ́ kíni ẹ̀wọ̀ láwọn alẹ́. number two. now ìsọkùnrin ọ̀kadà ìbéèrè tí èmi fẹ́ bèrè ni pé àtànú akọ̀ ń darúkọ Bukari Bukari Bukari Bukari wo lẹ́ ń sọ pa ṣé pírẹsidẹ́ǹsì lẹ́ ń alhamdulilayi nígbà tí à ń sọ Bukhari Bukhari pé bẹ́ẹ̀ ni kéèyàn ti sọ̀rọ̀ kéèyàn yẹn ló dáa jù òun ni ó wúlò ló sì mú délé tẹ́ bá lọ sọ̀rọ̀ mi tó bá ṣe tó bá yan rí ẹ̀ tó bá lọ gbégbé kúgbé délé yóò padà dìjà ńlé wọn kó máa dìjà Bukhari tí à ń sọ kì í ṣe Bukhari ọmọ Musa o bẹ́ẹ̀ ni kì í ṣe pírẹ́sidẹ́ǹtì Bukhari tó jẹ́ pírẹ́sidẹ́ǹtì Nàìjíríà Bukhari tí à ń sọ yìí ọ̀kan nínú àwọn tó jẹ́ àwọn aṣáájú nínú súnà tí ó jẹ́ súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tábàyọ̀ àwọn sàhábà àwọn tábìyí àwọn tátùn máa dárúkọ àfọwà Imam Bukhari tí wọ́n kó tíra hadisi tí wọ́n sì há ọ̀pọ̀lọpọ̀ hadisi púpọ̀ tí wọ́n ṣiṣẹ́ takuntakun lójú ọ̀nà ìsìláàmù yìí ó bẹ gbogbo àwọn mọ́mú wa mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà àfáà wọ́n ń lọ hadisi àwọn hadisi tí ìmáàmù yìí tí mọ́mú yìí lò yìí àwọn mọ́mú wa mẹ́rẹ̀ẹ̀rin ń lò bẹ́ẹ̀ náà àwọn àfáà àwọn mọ́mú táwọn sọ yìí tó ń jẹ́ ìmọ̀ mẹ́rin dára bí ìmọ̀ mẹ́rin à ó dájú pé ìmọ̀ orílẹ̀ ó mọ̀ jẹ́ kan wọn bí báwọn kọ́ là ń sọ táwọn ìlọ́bẹ̀ ìmọ̀ mẹ́rin kì í ṣe ìmọ̀ èkó ti àrùn àwọn mọ̀mù táwọn sọ ní ìmọ̀ mẹ́rin yìí wọ́n jẹ́ ìmọ̀ gbogbo mùsùlùmí ayé àkọ́kọ́ wọn ni àwa wa ìmọ̀ àgbà ìmọ̀ Malik ìmọ̀ wa ìmọ̀ Ahmad Abu Hanifa ìmọ̀ Shafi'i gbogbo àwọn mọ̀mù mẹ́rin pátá gbogbo tí ìmọ̀ Bukhari mú wa ẹ mọ̀ ba nínú àwọn tíra wọn. Imam Bukhari là ń sọ yìí káfí mọ ipa pàtàkì tí tí mọ mi mú dání lójú ọ̀nà pé bóò ní Islam sunna nẹ́bí ò ṣe ní parẹ́ kẹ́nìkan wá dé mọ ọbẹ̀ náà tẹ́lu Imam Bukhari ni agbó ti bẹ̀ náà tẹ́lu Imam Malik nù bẹ́ẹ̀ ni ó ti kọ́ ó ti bẹ̀ náà tẹ́lu Imam Shafi'i Abu Anifa Imam Muhammad kódà ibi tó tún wá bá dé ó tún wá bẹnu àtẹ́lu anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn tó ń pàtàkì ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ni imaamu bukhari jẹ́ kan nínú wọn imaamu bukhari tàn sọ àfa àgbà nínú àwọn àfa aládìsí ni rahimahullah assalamu alaykum. ẹyọ kan tí màá fi kún kan tí àwọn sheikh wa sọ ẹ má jẹ́ kó ṣe wá mà irú àwọn ìròrí báyìí ti ń bẹ tipẹ́ àti pé àwọn ìròrí ìmọ̀ tako bukhari àbí sahihu bukhari tírà tí bukhari kọ eléyìí tí ń bẹ ti pẹ́ nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń ṣe a ní kan àwọn irú àwọn oníròrí báyìí náà ìkan bẹ ní Vietnam ọmọ Palestine ni àmọ́ ibẹ̀ ló ń gbé wọ́n ń pè ní Adnan Ibrahim títí ẹ tiẹ̀ tún lágbára ju ti àfàlẹ̀ Yorùbá yìí lọ tiẹ̀ tiẹ̀ lágbára gidi gan òun ní kò sí tó ń jẹ́ sàárè pé tí wọn bá ti kú tó bá ti bọ́ sí sàárè ó gba yàrá kan bẹ́ẹ̀ ni fúláàtì kan ló gbà ní inú sàárè yẹn oníta àdúdù zaujat ká máa fẹ́ ju ìyàwó kan lọ pé no ìyẹn àwọn èèyàn sí ọlọ́run bá gbọ́ yé ni kò sí nu oríṣiríṣi ní àwọn nǹkan tó lágbára òyìn tí ẹ̀ ń sọ ẹ rí pé àfáà yín tó ń sẹ́sẹ̀ ń sọ tí ẹ̀ ń sìn àwọn atẹ́gùn kan báyìí díẹ̀díẹ̀ òun ló sí i tí wọ́n mẹ́rin kó jọ wá lójú àwọn tí wọ́n máa ń lo rúurò rí báyìí àwọn ṣíà ni àwọn ṣíà àwọn tí wọ́n ń pè láwọn ṣíà àwọn tí wọ́n gbà wípé as in Ali ló tọ́ sí ipò khalifa so àìgbé ipò khalifa fún Ali tí wọ́n gbé fún Abubakar àbí tí wọ́n gbé fún Muawiya ìgbé fún Muawiya yẹn ló di ìjà so oríṣiríṣi àwọn afọ àkọsíra ń pa wọn oníkanú àwọn afáwọn ń bá wọn ṣe pẹ́ẹ́ ìgbà tó yóò padà kúrò lára wọn ó ṣe tíra kan wọ́n pè ní lillahi summa li tariq afáyín ni ó dárúkọ tí a ń pè lillahi nítorí ọlọ́run summa li tariq àti nítorí ìtàn gbogbo àṣírí tó jẹ́ àṣírí àwọn iṣẹ́ gbogbo ẹ̀ ló ti sínú tíra nínú nǹkan tó jẹ́ gbòógì nínú àṣírí wọn ni pé wọ́n fẹ́ gbìyànjú láti wó sọ̀rí Bukhari so ìgbára lẹ́sọ̀ ìfọ̀ntàn náà pé náà ni àwa tá à ń tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi ìta agbára lẹ́nà ni tá a bá ti rí kíní ìwọ àti ṣe kíní àti ìwọ súnà so àfáà tó bá ń ṣe ẹ̀rú ròrí báyìí in tó súnmọ́ jù ni wípé inú kó ṣe pé atẹ́gùn àwọn ṣé àti fẹ́ lù ú àbí kó ṣe pé òun náà ṣe kíní ó ti di ṣé wallahu alam. wọn náà mọ̀ wò lẹ́ṣọ̀ rẹ̀ mọ́ ọmọ gbogbo programme ló mọ̀ ń wò mọ̀ wò náà gbàtẹ́ ń ṣàlàyé lọlé kan ẹ mú gbàtẹ́ ń ṣàlàyé lọlé kan náà gbàtẹ́ ń ṣàlàyé lẹ́kan gbàtẹ́ ń ṣàlàyé lẹ́kan ẹ ní ẹni láìsí ànábì kò sí islam so ṣé islam ò ti sí kánábì tó dé ni ẹni ṣe ẹni sọ pé súnà ànábì pé láìsí ànábì kò sí islam ẹ̀hẹ́n ṣé islam ti sí kánábì tó dé. alhamdulillah na ìbéèrè tó da ni àfa àbéèrè bó lè jẹ́ pé wọ́n ń tijú máìkì àwọn àti máìkì ń tijú ara wọn a ní ká gbé tẹ́ni torí pé àwọn èèyàn míì náà ń gbọ́ wa ìbéèrè tí wọ́n béèrè ni pé a ní láì sí kò sí islam ṣé islam ò tí máa bẹ kí anabi tó ṣe kí ni kánabi eh, tó dé bẹ́ẹ̀ ni islam ti ń bẹ síwájú kánabi tó dé ìtàn pè ní islam náà ni pé kájọ́sìn fọlọ́wọ́n bá àlékè ọlá kájínà sẹ́bọ̀ ọlọ́run sọ fún ọlọ́run kan pé. ولقد حي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليأبطن عملك ولا تكونن من الخاسرين gbogbo tó lọ́nà àlekè ọlá fi ayẹ̀ tó fi yanjú òun náà ni pé ìmú ìjọsìn fún ọlọ́run àti ìmọ̀bọ ọlọ́run bá worogún orí ànábì kan ilé ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ lórí àwọn ànábì tó ti ń bẹ síwájú ibi tó lọ́nà àlekè ọlá ti parí ọ̀rọ̀ Islam pátápátá orí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tabaru suratu maida ọlọ́ni aliyahum akmaltu lakum dinakum wa atmamtu alaykum nimati wa raditu lakum islam dina orí anabi lọ́wọ́ balùwẹ̀ ti kí ni ló ti parí ọ̀rọ̀ islam pátápátá tó ṣe wípé nǹkan kan ò ní kún bẹ́ẹ̀ là níyọ̀ nǹkan kó mọ̀ kò ní sànàbí mi mọ́ lẹ́yìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan tó sọnù látàrí ilé náà àwọn wo ni àwọn amadíyà àwọn ní ànábì kọ́ ni ànábì gbẹ̀yìn pé ayàtọ̀ náà balẹ̀ kan sọ pé wà khatamu nabiyyin pé òun ní òpin àwọn òjíṣẹ́ wọ́n ní òpin àwọn òjíṣẹ́ yẹn tọ́lọ́mọ bá ń gbàlẹ́ kọ́ òka bí òka wọ́n bẹ̀rẹ̀ sí ní da làákà ìwọ̀n láàmú wọ́n ní ẹni tó jó lórí wọn Gulam Ahmad wọ́n lò ní kíni òun ní òjíṣẹ́ mi tó tún wá lẹ́yìn ànábì nígbà tí Gula Muhammadu okunbo ló kú sí inú tọ́ílẹ̀tì ló kú sí kọ́lẹ́rà dààmú ó fẹ́ lọ yàgbẹ́ ìgbẹ́ ó yàgbẹ́ yẹn gan sọ àwọn yẹn kan náà sọnù látara ilé ìta gbàlérò pẹ̀lú pé anabi náà ni anabi lọ́lọ́run bá alikẹ́ ọlá ṣe kí ni òun ló fi pé ìsìláàmù fún wa ìtọ́lọ́run bá alikẹ́ ọlá gbélé e lọ́wọ́ nìyẹn òun ló fi ń pa ọ́ láṣẹ pé fàlíyà àdàrú lẹ́dínà yòókàlífúnà àmúríhì an tusibahum fitna aw yusibahum azabun alim ẹ kìlọ̀ fún wọn kí wọ́n má ya pa àṣẹ tó bá pa wọ́n so ìtumọ̀ kínní ẹ̀ ni wípé ànábì lọ́lọ́ máa fi ṣe kí ni ló fi pé ìsìláàmù fún wa ìlànà in tó bá sọ oní làbọ̀rọ̀ ṣe kí ni tẹ̀lé wa lọ́wọ́ alẹ́m. number next. Eh, ẹ ẹ jà sí number. salaamaleykum yóò tọ́ fún ọmọ mùsùlùmí kó sọ fún ọmọ ìyá rẹ̀ pé kò ní àwẹ̀ bí a ń torí pé òfin lọ ṣe sọ̀láàtì kí mùsùlùmí kó sọ fún ọmọ ìyá rẹ̀ pé kò láwẹ̀ nítorí pé kòfin ojúkọ náà ló máa wà pé lọ ṣe sọ̀láàtì kó wá mọ́ sọ pé ò láwẹ̀ bà tó dì kírun kírun nú ń pé ó kírun ò láwẹ̀ kí ni ọ̀rọ̀ yìí bó ló ṣe rí. alhamdulillah wọ́n ní ká máa sọ fún ẹni tí kò kírun pé ò láwẹ̀ pé ò kírun ò láwẹ̀ pé bò ní ó sì jẹ́ na alhamdulillah lóòótọ́ kí èèyàn máa gbàgbé kó má kírun tí ò dá ní í ṣe kò sẹ́ni tó fọ́ sábẹ́ yìí tó ṣe yìí dáa àmọ́ ká máa sọ pé kò náwẹ̀ yìí àìkírun rẹ̀ kò bà àwẹ̀ rẹ̀ jẹ́ àwẹ̀ dúró lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni irun dúró lọ́tọ̀ yóò gbà ládàwẹ̀ tí yóò gbà àmọ́ yóò jẹ̀yà àìkírun ní ọ̀dọ̀ ọlọ́run bá ọlọ́tàlá alẹ́. ẹjọ ìbéèrè tí n fẹ́ béèrè látara ń pé ẹ̀ ń sọ̀rọ̀ ń pé ká nífẹ̀ẹ́ anábíà Muhammad sallallahu alaihi wasallam ń pé kí ń pé tábàdì nífẹ̀ẹ́ anábíà nífẹ̀ẹ́ ọlọ́run nínú àwọn àwọn ọ̀rọ̀ téèyàn tún gbọ́ tó jẹ́ pé ó tún takò lákàyè lọ́mọ ní pé látara ń pé hàn nífẹ̀ẹ́ anábì náà ní pé tó ń pé téèyàn bá tí ì ṣe kíní yẹn ò tí ì nífẹ̀ẹ́ náà ń pé kó yàn sọ pé téèyàn bá kírun tán kó wá pé mo fún anábì ni mo fún ànábì ìhùn mi pé ara ń pé ìfẹ́ ànábì ibi tó ń rìnlẹ̀ dé lọ́kàn nìyẹn pé ọkẹ́ ìwọ̀n òun o òun fún ànábì ìgbà ẹlẹ́ẹ̀kejì ń pé kí wọ́n máa tíráì láti sọ̀rọ̀ ọjọ́ ti lọ. síwájú kí n tó dáhùn tí àwọn málàmù wa béèrè sẹ́rí ìbéèrè pé èèyàn ò kírun ó sì ń gbàwẹ̀ báwọn akọ́ ṣe dáwẹ̀ bó ṣe rí náà nìyẹn o àmọ́ gbogbo mùsùlùmí pápátá àbọ̀rọ̀ gbà kìlọ̀ lórí ọ̀rọ̀ ọ̀run mùsùlùmí ò kí ń fi ìrun ṣeré ń tó ṣe pàtàkì ni ọlọ́run bá lékè ọlásàdéhùn iná fún gbogbo ẹni tó bá ṣe kí ni ọlọ́run bá sọ nínú alukur'an nígbà tó ròyìn àwọn ẹni retí wájú ọlọ́run ní fakhalafa min ba'dihim khalfun ọlọ́run nígbà táwọn yẹn lọ tán àwọn kan tún wá dé lẹ́yìn wọn àdán òsọ̀láàt wọ́n ń láre wattaba'u shahawat wọ́n ń tẹ̀lé fẹ́nu wọn fasawfa yalqawna gayya irú àwọn eléyìí wọ́n rí ìyà gidi wọ́n rí kíni wọ́n rí ìyà gidi ọlọ́run sọ pé wọ́n àkírun ọ ó ní kíni àdọ́ọ̀hùn sọ̀láàt wọ́n so ẹni tó rárun láre nígbà tó wọn bá ti bá sọ pé ìyà báyìí ni yóò jẹ wọn kí wàá ní ká sọ ẹni tí ó ṣe kíni ẹni tí ò kí oníṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní al-ahad baynana wa bayna al-kafir as-salat faman tarakaha faqad kafara anabi ni ẹ̀rí àdéhùn yàtọ̀ tó ń bẹ láàrin wa àti àwọn kèfèrí ó náà ní kí ni irun kíkí ẹni tó bá gbèrú jì sílẹ̀ ó ṣe kí ni faqad kafara ó di kèfèrí ká má fọwọ́ tẹ́mbẹ́lẹ́ ká má fi mú ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa yẹn ẹni tó sọ pé ẹni tí ò kírun irú eléyìí yóò jẹ ìyà níwájú ọlọ́run ó pín tọ́nà méjì téèyàn ò bá kírun tó bá gbà wípé lóòótọ́ a ìrun ọ̀ràn yẹn lọ́lọ́run ṣe ń tòótọ́ o àmọ́ kò kí ni àwọn àfáà ni wẹ́l yóò jẹ ìyà o àmọ́ rẹ̀ ṣe kí ni ó tẹ pẹ́rẹ́ kì í ṣe kèfèrí àmọ́ mùsùlùmí ò kírun ó tọ́ irun yẹn kò sí nǹkan kan kò sọ̀rọ̀ yẹn lórí wa lórí irú èèyàn báyìí ti ṣe kí ni ó ti pe ọlọ́run nírọ́ ó ti ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run so tó bá gbàwẹ̀ àwẹ̀ òní ṣe kí ni àwẹ̀ òní lọ́bì kankan mùsùlùmí ló máa ń gbàwẹ̀ kèfèrí kọ́ ló ní àwẹ̀ sọ̀bàgbà pé mùsùlùmí tó ṣe pé ó gbà pé ìrun ọ̀ranyàn ni àmọ́ ó ṣe kí ni ó ń kágara lórí ẹ̀ kò kí déédéé àbí kò tiẹ̀ kí rárá ó wá ń gbàwẹ̀ lóòótọ́ ọlọ́run bàlíkẹ́ ló ṣe kí ni yóò san lẹ́sàn àwẹ̀ àwẹ̀ ó gbà àmì ó jẹ́ ìyá irun tí ò kí yẹn wallahu alam ìbéèrè tọmọ ìyá bẹ̀rẹ̀ pé kí àwọn tó wọ́n sọ pé à nínú bí mo ṣe nífẹ̀ẹ́ ànábì tó irun tí mo kí mo bun ànábì ah, ah. nígbà tó bá bun ànábì nírun èwo ni wọ́n fẹ́ mú lọ sọ́dọ̀ ọlọ́run kí ni wọ́n fẹ́ mú lọ sọ́dọ̀ ọlọ́run eléyìí nínú àwọn eh, algulu fil àwọn àṣejù nínú ọ̀rọ̀ àwọn àṣejù nínú ọ̀rọ̀ ó pọ̀ táwọn sọ pé àwọn yóò wọ́n lérò wípé ọ̀rọ̀ táwọn ń sọ yìí olóńtúmọ̀ ìfẹ́ ànábì ni bẹ́ẹ̀ sì ni ìdàkejì nírú àwọn ọ̀rọ̀ báyìí ṣèkìrì ló mú wa káwọn yẹn sọ pé a ànábì lálàyé lọ́rùn ànábì ní ni àlàyé lọ́rùn ó túmọ̀ sí pé ó gbé ànábì ṣẹ̀ríkàn lillah ó gbé ànábì sí ẹ̀gbẹ́ ọlọ́run bá lékè ọlá so eléyìí náà àwọn ọ̀rọ̀ àfejù tí ò ní ẹ̀rí ìyẹn bá ànábì nírun bí wọ́n ṣe kírun bẹ́ẹ̀ lànàbì náà ṣe kí ni ànábì náà kírun ọlọ́run sọ pé ibùdó láhà àtàyà tí a kà lìyẹ kí n ẹ jọ́sìn fọlọ́run ànábì lọ́lọ́run kọ́kọ́ dojú ọ̀rọ̀ yẹn kọ jọ́sìn fọlọ́run àtàyà tí a kà lìyẹ kí n títí tí ikú ó fi dé wa bẹ́ẹ̀ so ànábì kírun kú ni ìwọ náà kí tiẹ̀ lọ́tọ̀ wallahu alam. number next tó máa ní gbé máa tó dúò aná ní gba agbó nọ́mbà yẹn àwọ̀sáà dẹ́yìn ìfẹ́ gba nọ́mbà omi ìfẹ́ ṣàdé òun ọ̀yá final number. <laughs> Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ah, nínú ìbéèrè ti tèmi ni pé nígbà tí ẹ̀ ń sọ nípa àwọn orípa tí súnà máa ń kó so láàrin wa so tún wá mẹ́nu bà ìkan pé àwọn tí ò jẹ́ kí àwọn èèyàn lè ṣe kíni kí wọ́n lè ṣe súnà so nínú tẹ́mi wọ́n á retí wípé bóyá kí ẹ dárúkọ so nínú tí a rí pé ó ń ṣẹlẹ̀ ní àwùjọ so òun náà ni um, òun náà ni táyà nípa bóyá kíkíni àbí bóyá ká tẹ̀ so torí pé èmi rí so láàrin ọ̀dọ̀ wa so mo rí pé kíní yẹn ó bí wàhálà púpọ̀ láàrin àwọn èèyàn so débi pé mo mú èèyàn kan débi pé nígbà tó fẹ́ gbà so àwọn òbí ẹ̀ jẹ́ alátakò fún so láti lè má ṣe kíni láti lè má ṣe súnà. sàwọn ìkan wọn sọgbà ìbéèrè tèmi ni pé ẹni tí ó ní Quran nìkan ló mọ̀ tẹ̀lé pé òun fẹ́ gbọ́ àkóso tó jẹ́ àdìsí òun fẹ́ gbọ́ irú báwo nìyẹn ṣe lè bá ṣe báwo lè ṣe bá máa ìràwọ̀ àrọwà wo lèèyàn lè pa fún lákọ̀ọ́kọ́ ìbí ẹlẹ́kejì ni pé afọ́n afọ́n. wọ́n ní ẹni tí ó ní kùránì sángílítì ni òun wọ́n ní ìhà ò àlèkọ́ sólítọ̀ ọ̀hún níta le kọ́ sóńtọ̀ ní ìhà kan lákọ̀ sí kámọ́ kọ gbogbo ọ̀hà sí nítorí ẹ̀ bá kọ gbogbo ọ̀hà sí ó lè kó ti ẹ̀hàn ó lè kó ọ̀ràn yàn ìhà kan tá a kọ sí yìí òun láfi mọ́ àtúnṣe díẹ̀ díẹ̀ pé tọ́nà bá ní kó gbọ́ ẹni bá ní pé kòránì lòun ó ń lọ sí oko kẹfìrí ni kò sí bómi tó fẹ́ já sí ju èdè kẹfìrí lọ ẹ̀yà náà bí kú náà kòránì ẹ̀fà náà ọlọ́run nìkan òun kọ́ ní kọ́ sọ orí àwọn bani israẹla sọ bẹ́ẹ̀ fún anabi musa wọn ni tọ́lọ́run bá sọ àgbọ̀ ìwọ tó iṣẹ́ ọlọ́run àti ẹ̀fẹ́ gbọ́n tó sọ ìwọ musa tọ́lọ́run rọ́ sí àfẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ wọn sọ bẹ́ẹ̀ fún anabi musa ẹni bá ti bẹ́ẹ̀ kó ẹni sangilisi òun ni ká má kọ ìhà tó dáa gbogbo ha ká kọ sí ká kọ ìhà kan sí ìhà kan dákọ sí òun náà ni ká má fi túnṣe ká má fi bá sọ̀rọ̀ kama dara de Allahu ta'ala alẹ. ní àfikún sí ti àwọn sheikh wa tí wọ́n sọ kò sí bí ẹ̀dá ṣe fẹ́ ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí lódì wọn gbà tó bá gbà wípé ẹ̀sìn yìí kìí ṣẹ̀sìn ìdílé bàbá òun kìí sì ṣẹ̀sìn ìdílé bàbá tèmi àmọ́ náà lọ́lọ́run bá àlékè ọlá pé àmọ́ náà yìí ó dẹ̀ fi àwọn mọ́jẹ̀mú tì í lẹ́yìn sòun fẹ́ wó òpó kan nínú òpó mọ́jẹ̀mú yẹn kùránì yún ni wọ́n ń perú wọn àwọn oní kùránì sangiliti bẹ́ẹ̀ bá wọn bẹ́ẹ̀ bá wọn ṣe múná kọ́ṣáǹtì àfà ẹ̀ lé ẹ̀ lé pẹ́ńbẹ́ ẹ̀ nílò ṣẹ́jú méjì tí wọ́n fi máa bu yín torí pé kò lè rọ́nà gbà pẹ̀lú ìròrí yẹn ebú gidi àtẹ̀pẹ̀ ní ọmọ sẹ́fún nítorí pé kò lè irú ẹ̀ la fi rí inú àwọn èèyàn kan lénìí sọ pé tí wọ́n tán bá fẹ́ kírun ọlọ́ọ̀ba ló tóbi jùlọ ọlọ́ọ̀ba ló tóbi jùlọ kò sẹ́yìn kan lọ́ọ̀ba yorùbá náà làwọn fi ń ṣe kí ni ni wọ́n fi ń kírun ọlọ́ni wà lẹ́dí bá àtàfil omi yìí na rọ̀súlẹ̀ mìíràn yẹtìlú àléhìm àyàtì yìí wà yùzẹ̀ kíhìm wà yù álímù umul kìtàb àwọn ò gba ilmù lọ́dọ̀ ànábì wọ́n gba ẹ̀kọ́ lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ ni àlè rọ́dọ̀ ọlọ́run ọba dé àyàfi túrú ni ànábì òun lọ́lọ́run sọ fún wa pé kul in kuntum tuhibbuna Allah fattabi'uni òun wá nínú kò sí tó jẹ́ bẹ́ẹ̀ afá ni ẹ̀rọ akẹ́ ẹgbẹ́ kan sí so ẹgbẹ́ kan yẹn ẹ mọ̀ tí wọ́n ti lórí ìròrí tí wọ́n dúró yẹn tó bá dúró lórí ìròyìn yẹn bẹ́ẹ̀ ẹni yẹn kì í ṣe mùsùlùmí o gbogbo ẹnu la fi sọ ẹ̀yin tẹ́ bá mọ afá yín yẹn rí bóyá gègé àbíbóná ló wà ẹ sọ fún oko kèfèrí ló fi ń ṣeré ní tó ń fi eré tó léwu ni òpó tó fẹ́ wó yẹn òpó yẹn máa wó pa òpó yẹn lágbára gan ìsìláàmù gan ló fẹ́ wó mọ́ wa lọ́wọ́ yẹn eléyìí yẹ kí gbogbo àwọn àáfàá dìde pátápátá torí pé kò sáfà kan lu mọ́sálásí wọn máa ka àdìsí Bukhari ìmáàmù Málìkì ìmáàmù Ṣáfì ìmáàmù Ahmad gbogbo pátápátá wọ́n gbára lé kí ni sọ̀rí Bukhari ẹ̀sìn wálé nìyí fi ń ṣeré yìí nínú tó súnmọ́ ni wípé ó ti ń gba ìròrí àwọn ṣíà bẹ́ẹ̀ ló ń sọ̀sọ́kúsọ yìí lójoojúmọ́ kódà àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn ẹkẹgbẹ́ ìkan wọ́n sún sẹ́yìn fún pé nínú òyìn tá à ń gba gbọ́ pé ìkan nínú àwọn àfáà tó jẹ́ bí akẹ́mọ́níà ó dàbí pé àlùjẹ̀nu ti rọ́ọ̀lù àfáà wa yìí o ní tó sọ so ìròrí tó léwu òun ni ìròrí eléyìí báyìí irú ẹni bẹ́ẹ̀ ẹkọ ẹgbẹ́ kan sí ẹ má túnṣe subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik